ẹ̀dá ò mà pọ́n mi ọlọ́run òun ló kú yé òun ló kú yé òun tó dé tíbi fi wà nínú ìrẹ́ òun ló kú yé àmọ́ òun tó bọ́ ní lórí ọ kò yẹ kó pa ní lórí bí ata káàkiri ẹ̀sìn ọ iṣẹ́ òkú ó yàtọ̀ ó yàtọ̀ iṣẹ́ òkùnkùn ó yàtọ̀ ó yàtọ̀ a ò lè fi wé ìmọ̀lẹ̀ o ó yàtọ̀ ó yàtọ̀ ẹ ń bẹ ní mo ń bẹ o ẹ má ṣe iṣẹ́ òkùnkùn ẹ má ṣe iṣẹ́ òkùnkùn. July, you are dead. o ṣe ìwé explain irúfẹ́ tí mo ní sí ẹ. inú mi kan dùn kí n tó pàdé ẹ mo mọ nǹkan tó jí mi ti so that's why I cherish every moment we spend together. ojúmọ́ báyìí mo máa ń dúpẹ́ lọ́wọ́ pé kí ọlọ́run dídí fi ẹ̀tọ́ rẹ fún mi. ah èmi ló yẹ kí n máa dúpẹ́ orí ńlá lọ́rùn ṣe fún mi. most importantly máa gbàgbé ọ̀rọ̀ tí dókítà sọ fún ẹ o. má wọrẹ mi ò ní ṣe wàhálà. Hmm? mo dẹ̀ mọ̀ pé oyún tó wà náà yẹn méjì ló máa fi bí and it's gonna be two boys. irọ́ jẹ́ ká pé one boy one girl. oh one boy one girl nǹkan hmm. tó fẹ́ nìyẹn hmm. <laughs> kò sí you know I love you. I love you, Rita. ṣé wọ́n rí pé èmi náà mọ̀ lẹ́nu ẹ̀jẹ̀ tó wà sọ ẹni tí bẹ́ẹ̀ ṣe gbọ́ bí. tó bá pariwo máa fi ìbọn fún orí ẹ̀yin méjì dànù. Daniel. sọ yẹn gẹlẹ má try láti ṣe nonsense àìjẹ́ bẹ́ẹ̀ sọpọlá gbáyé rẹ. ẹni dúró ẹni ẹni bá tó bá pẹ́jú máa forí ẹyin méjì dànù. òbí jẹ́ àmọ́ ni. èmi ìyànjọ́ mi lójú o. ìwọ ṣàfihàn sílẹ̀ gbọ́dọ̀ jáde nígbà wọn fẹ́ pírìtẹ́ndì ayé rẹ fẹ́ bàjẹ́. ace o ti ń gbọ́n jù o dẹ̀ ń fa bẹ́ẹ̀tì mi láàbọ̀ ṣé ń gbọ́n yẹn. ẹ ó ti rí ẹ bẹ́ẹ̀. ṣe mọ̀ pé pẹ́ gan bẹ́ẹ̀ sá. iṣẹ́ òkùnkùn ó yàtọ̀ ó yàtọ̀ a ò lè fi wé ìkọ̀dà ó yàtọ̀ ó yàtọ̀ and then my wife will say. <laughs> confidently ọwọ́ yìí kọ́ bá ti rí bẹ́ẹ̀ ni kọ́ ọmọ pọ̀ sí a ó ti yí ẹ bọ́dẹ <laughs> ẹ̀rín yẹn náà ni. ọ̀bọ̀ ọ̀yà smile mo no smile. sẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ gbáyé rẹ̀ ni ẹ̀rín kan smile ṣe ọ̀dà sáàbì mi. ó ti yẹ bẹ́ẹ̀. ọ̀ṣà àbọ̀ mo ṣe bẹ́ẹ̀ lọ àbí báwo ìyá mi. ọ̀rẹ́ ni wọ́n. ṣe bá a ṣe wà ayé ìdùn gan o. ó dùn didi. níbi tó dùn dé àwa nìkan la mọ̀ ẹ́ pé níbi tó o bá ti débi tó ti máa dúró yẹn. bẹ́ẹ̀ni. o gbọ́dọ̀ dúró ṣé ọmọ tí mò ń sọ fún ẹ pàdé mi. ó yá ibẹ̀ yẹn o ti yẹ bẹ́ẹ̀. dúró. ó dà bẹ́ẹ̀. ọ̀fẹ́ rọrùn ni. ẹ̀rín yẹn náà ṣe ni. <laughs> ó yá aláyé máa balẹ̀ kó bọ́lẹ̀ ṣé máa ṣe àwọn mi ní kájọ bọ́lẹ̀ ní àbí. ṣé yá rere ṣá wọ́n mọ̀ ìjà bẹ́ẹ̀ ni mo ní kó bọ́lẹ̀ ṣe ìmọ̀ ìjẹ̀jẹ̀ bọ́lẹ̀ kò sí báyìí bọ́ fún ẹ ó máa lọ́jọ́ wọn wá ní ẹ̀yìn. wọ́n ní sùn pẹ̀lẹ́ rìn. òun nìkan mo ní kó bọ́lẹ̀. ààrẹ ah, mi kú. Ah. àdúrà ò ní eh, àbí ó ti yẹ wàá ṣe rè o jẹ sọ fún káyé tó bàjẹ́. alaye oya move díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ no time no time no time no time mo ní ma rẹ́rìn má bójú dẹ́sẹ̀. rẹ́rìn olórí. sarajọ má ṣayẹ gẹ̀gẹ̀ ṣojú gbọ́. oya máa lọ bẹ́ẹ̀ alaye no time no time no time. One bed, Siri. Face here àyìn kan òbí kan máa gbọ̀n bí ìgbè ìjímèrè. My name is Tessie. Yes, ma. Ẹ̀ṣẹ̀ tó ga jù, tó tóbi jù, tí wọn kì í fi ń ṣẹ̀ mí, òun ló ti fi ṣẹ̀ mí. Ó ti jẹ èèwọ̀, ó ti ṣàṣemáṣe. Mi ò kì í fẹ́ gbọ́ wípé obìnrin kankan. Daniel. Ah! ọ̀sẹ̀ ọlọ́run. Eh? Hmm. Ah! oh no forget. shoot it. Mm-hmm. ṣọgbọ́n òyìnbó kan sọ shoot it. now ọ̀fẹ́ rọrùn No! No! No! Oh yeah, rẹ̀. shoot it. just so you know you ìwọ ni obìnrin ẹlẹ́ẹ̀kẹta tí máa rọrùn Ah! for the same reason. ah yes. Yay! Ọlọ́mọ jẹ́ kí n ṣoyún ni o. So, have this. Ah! Ìjú. Gbà! <laughs> Pẹ̀lú condition. You need something chilled. <laughs> Tútù dáadáa, right? go, Kóòkì kó tútù. Ṣí. Kí ló sọ rẹ̀ Oh, bí bọ̀? Oh, ní lọ <laughs> Oh, Omi àmúrò. Ah. Màámi. Ìyá ìjà bọ̀gọ̀. Bàbá bàbá mi. Ẹ̀yin kan máa mú èmi rà lẹ́yìn rẹ o kẹba ọ̀nà sọ́ọ̀mù àyìn ah. kan parí ẹ̀ tán. ó gòfè. gòfè. ẹ filẹ̀ yìí tó ti mọ̀ yẹn. ọ̀fà ọdún gòfè. ìyáwó boys <laughs> kékeré làásọ̀ ó gbàgbọ́ máa wò ní ọlọ́sẹ̀ ó ti gbọ́jọ́ kúrẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ dúró lórí rẹ̀. <laughs> ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàwọn aláàánú tó ń tètè rọ́ọ̀ṣì ìyàwó yín wá sí hospital wa bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tá à ń sọ kọ́ ni àbá máa sọ báyìí. ṣé tiẹ̀ rí dókítà kọ́ lóun ọba kó gbà wá lọ́wọ́ èèyàn tó ń ṣọ́ ni tẹ́yẹ̀ ò mọ̀ rárá. ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín sir. ṣé ìyàwó yín àti anybody jọ ní gbólóhùn àṣọ. ìyàwó mi àti anybody pé wọ́n jọ ní gbólóhùn àṣọ. àtìgbà tí màá ti Fọlápé ti fẹ́ra wa Fọlápé ò bẹ́ni bọ́dí járe fúlápẹ̀ jẹ́ túbọ̀ kò dẹ́ ṣe ọ̀kan tó máa fà wá lára rà because nǹkan tá a discover ni pé wọ́n fún ìyàwó yín ní poison poison yẹn dẹ̀ ti affect oyún inú wọn. Oh! Ah! Ah! calm down sir please. kódà mo ṣe ń plan láti gbé lọ sọ́dọ̀ dad mi láti rí dad mi so that i dey prepare for wedding. ah god. jìnnà sí Daniel gidi gan-an jìnnà sí rere. àmọ́ ọ̀nà ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni Daniel. ìfẹ́ ṣé o mọ̀ yìí pé ìgbà tá a bá kú láàdé o èèyàn ò sùn ọ̀ láàyè ṣé o rí ohun tágbàlagbà bá jókòó tó bá rí tẹ̀yìn ọmọ kéékèèké bá gorí òkè bẹ́ẹ̀ lè rí i ṣé ìwọ ò mọ̀ yìí pé gbangba ayé ó sàn ju kọ̀rọ̀ lọ kékeré mà nìyí tó rí kọjá. <laughs> jìnnà sí dàníẹ́lì ọlá kókókó la máa rán fáadì tì ṣó o mọ̀ pé èyí tó ṣẹlẹ̀ sí ẹ kọjá ó mọ̀ rí bíi jàjàbọ̀ bóyá eléyìí tó ń kanlẹ̀kùn kòkòkò yìí gbére ni. Ah mi jìnnà sí Daniel ré ré ré ẹ lè rí Fọlá Ada jìnnà sí Daniel ré ré ré. káàbọ̀. kúlẹ kí ló wá ń rò látẹkọ. ẹ ò wo nǹkan tó ti ṣẹlẹ̀ sí i sẹ́yìn ó kàn jẹ́ kí ayé sùn mí ń rò. gbogbo nǹkan tó wà nílẹ̀ yóò tó rò ó ń ṣọmọ lókùú bẹ́ẹ̀ ni o a ní sín pẹ̀lú òkú ẹ̀ láéláé. ó tọ́ lẹ sọ báwo wà níbi iṣẹ́. wẹ adúpẹ́ fọlúwa ṣùgbọ́n kí n má tàn ẹ́ mi ò pa tó one thousand lẹ́nu gbogbo owó tó wà lára mi wí kò tó one thousand rárá gbogbo tó wà lára yín ìwà yóò tó one thousand. bẹ́ẹ̀ ni. ah mi máa títà látàárọ̀ gbogbo àwọn tí mo jẹ ní gbèsè gan tí wọ́n kó ọjà fún mi àwọn ẹlòmíràn tó wá kọjá lọ́wọ́ tèmi náà tán ti sanwó kò jẹ́ kí n lè sanwó olówó tèmi náà jẹ mi torí ẹ̀mí tiẹ̀ tajà àwọn ilé mi rárá so mi ti tà. a sì wáṣẹ́ títí tí a ríṣẹ́ a kàwé ká lè fi ṣiṣẹ́ tó dáa a ríṣẹ́ ṣe arìnrìnrìn títí títí gbogbo pàtà gẹ kúńbà mọ́lú ẹ̀ lẹ́sẹ̀ ah, ó ga o. jẹ́ ọmọ kékeré òun ni wọ́n ṣe fẹ́rẹ̀ mi jẹ ni. nígbà tí mo gbé uber fún yàn tó jẹ́ mẹkáníìkì gbé bá ń túnṣe uber yìí òun nìkan ni mo ní láyé lọ́rùn tí mo fi ń wo oúnjẹ sẹ́nu ara mi uber yìí wá sọnù ní ṣọ́ọ̀bù ẹ̀ tí mo dàmọ̀ kóhùn ló gbé fine a charge ẹ̀ sí court alọ́lá làwọ̀kọ́ alọ́lá ẹ̀kejì mo dẹ̀ ti rí pé ẹjọ́ yẹn sì ń fẹ́fọ́ òun ẹjọ́ ṣé mi ò ti lose case báyìí ni kí ni wọ́n gbà fún lọ́yà fún kí ni mo gbà yín lọ́yà fún ẹ sọ fún mi náà. Mr. Lakule ẹ calm down. mi ò calm down mi ò lè calm down ah ìgbésí ayé mi ni mo sọ̀rọ̀ yìí náà ẹ̀rẹ̀ ní calm down. Mr. Ọlákúnlé ẹ ní sùúrù ẹ calm down ok ẹ jókòó. àyọ̀ mi ò lè jókòó mi ò lè jókòó ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí. ẹ wò ẹ jọ nítorí Ọlọ́run ẹ jókòó Mr. Ọlákúnlé why you doing like that. kí jókòó. ẹ jókòó. ìdààmú ti gbọ́. Hmm. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mo lè handle kéèsì ilẹ̀ fi gbé wá fún mi tí wọ́n mọ̀ pé mi ò lè handle yìí ní gbé wá fún mi náà. so kò yẹ kí máa bínú báyìí eh, mr ọlákúnlé ẹ̀yin náà kò kú yẹ ẹ kò kú gidi gan ni ẹ mú original copies mọ́tò yín ẹ wá kó sí inú mọ́tò wọ́n tó yẹ pé photocopy ló yẹ kẹ́ kó síbẹ̀ ẹ wá mú original document original gbogbo copies yẹn gbogbo document mọ́tò yẹn ẹ wá kó sínú mọ́tò ọwọ́n ají mọ́tò gbé lọ ṣé mo copies tẹ kó sínú mọ́tò òun mo ti ṣe mistake mo ti ṣe mistake ẹ jọ kí la fẹ́ ṣe báyìí ṣáà ti lose case báyìí. Ah, ah. lose case ah. nílùú ìṣá ó yẹ kẹ́ mọ̀ mí náà ah lose case kankan o máa make sure pé a rí mọ́tò yẹn gbà because orúkọ yín ló wà nínú mọ́tò yẹn bẹ́ẹ̀ni a máa rí mọ́tò yẹn gbà ẹ̀kọ́ tí mi ṣàfẹ́ kẹ́yìn ṣe ni pé kẹ́ ní sùúrù ẹ fi ọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣe gan ẹ ṣe gidi ẹ jọ̀ọ́ yín balẹ̀ ṣe ti gbọ́ Ọlọ́run máa fún wa ṣe ti gbọ́ kí lè mú báyìí. ẹ ní kúre. ọjọ́ mọ̀ ní ìtọ́jú ìjà ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ ní sùúrù ẹgbẹ́ ní sùúrù la kíkọ sọ fún wa tó dá ẹ ní sùúrù ẹgbẹ́ ní sùúrù ó sì ẹ mo sọ fún wa tó dá ẹ ní sùúrù la ṣe ṣe mọ̀ mí rí ẹgbẹ́ ní sùúrù la ṣé mo bẹ́ẹ̀ látara rẹ̀ gbọ́n mo. mo ní sinmi sọ̀rọ̀ kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ sikiri la ẹgbẹ́ ẹgbẹ́ ní sikiri la ọ̀la ẹgbẹ́ ní sùúrù la ẹni sùúrù. amẹ́ríkà ìwà ìwà tó tẹ̀ ìgbẹ́ ẹ̀ka ẹ̀ ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ó kù ṣọ́ọ̀bù yìí ó òkè ẹ kọ́ pa ọwọ́ ìjà tèmi lójú àbẹ̀ ẹ̀rù pé mo mo lè orí sórí rẹ̀ fún abúlé bukú nìyẹn abúlé bukú nìyẹn ìwà àgọ́gá ẹ̀ máa ọtọ́ máa ti gaza àkọ́rẹ́ àbọ̀ orí kò yà níṣó níṣó nínú sinimu orí kò níṣó ẹ̀gbọ́n abúlé bukú nìyẹn ẹ̀gbọ́n pẹ̀lá tèmi lójú ẹ̀gbọ́n mo ti bẹ̀yìn náà ó sì ẹ̀gbọ́n mo ti bẹ̀yìn náà ẹ̀gbọ́n mo ti bẹ̀yìn náà ẹ̀gbọ́n mo ti bẹ̀yìn náà máa kún gbogbo yín ẹ̀ ní kúrẹ́ níṣó ni omi ọ̀yà níṣó níṣó kọ́ lọ àbọ̀ àbọ̀ lọ́wọ́ kúkú ni ẹ̀ mọ́ ní kò níṣó níṣó ọ̀yà níṣó ọ̀rọ̀ bí ìjà yìí rè àwọn ọ̀bùkù ní ìjà ẹ̀ ó yà bẹ̀rẹ̀ sí fọ́ọ̀kì màá dọ́gba fún mi kó máa fọ́ọ̀kì ẹ̀ ní sórí ọ̀rọ̀ ọ̀bùkù ní ìyẹn mi ẹ̀ fọ́ pàrẹ̀ mi ló ti omi kú àpọ́jú yìí jẹ ládùúgbò ìlẹ̀ ẹ̀rí kú rẹ̀. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kó fún yín ní gómejì ẹ jẹ́ kó fún yín lọ́tí kẹ́ ṣe fàájì kí ló ṣẹlẹ̀. àbúrò mi ò lè mú nǹkan kan ṣé o ti gbàgbé nǹkan tí mo bẹ́ẹ̀ sọ ni. ẹ ti bó la jọ sọ o. ẹ wo ẹ̀gbọ́n ẹ wo ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe yín ah, ẹ wo èmi ò láì nǹkan tẹ́ ń ṣe yìí o àti ah, bó lẹ́jọ́ sọ ah, tẹ́mọ́lá ò já wọn sí ni. ọ̀rẹ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó dàbí kó yé wọn jẹ́ ń já wọn sí bóyá ń lọ ẹ̀gbọ́n kí ló dé tẹ̀yìn náà ń ṣe bẹ́ẹ̀ every time na ṣé ẹ̀yin ò mọ̀ pé onífàájì tó bá ń ṣe fàájì lójú méjèèjì àzìmí sọ pé àwọn onídìí tó ń ṣe lójú méjèèjì báyìí left and right wọ́n fún bẹ́ẹ̀ yẹn àbẹ́tí gbàgbé sọ́gà ni pé every day of a shayo man must be bad tàbá kó tẹ ká fi ṣayé ọ̀la fún yín bá lọ́la yẹ fẹ́ bad àyẹ kúrò bẹ́ẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ mọ tí kẹ bí happy kẹ kó fọ́kìn. ìwọ náà tó ń kín kàn mí lẹ́yìn níṣẹ́ tó máa fi ṣàánú mi tí ọ̀nà kò jẹ́ mo ṣàmọ̀ pa ipa tó ń kó tó bá dé ọ̀dọ̀ mi níbẹ̀ yẹn. ẹ wo ẹ̀gbọ́n tó ń ṣe bẹ́ẹ̀ náà báwo ló ṣe ń lọ ẹ stop ẹ o ẹ stop ẹ o ẹ stop ẹ o tó tẹ bá ti provoke yẹn tó fi bínú sọ̀rọ̀ sí sẹ́gbọ̀nyàn àwọn àwọn tọ́lẹ̀ máa sọ yẹn náà wọn nímọ̀ pé kì í ṣe pé bóyá jùlọ náà lọ lọ lọ púpọ̀ náà pé ẹkọ ìṣẹ́ gboyin ló jẹ́ kẹ́ gold yes now ṣẹ́fẹ́ gba ten years lọ́ọ́ mi ni ẹ gbá now gbogbo ohun tó yẹ kẹ́ máa lọ kùn kẹ́ kùn sí dúdú ẹ̀yin náà kàn kó white káàkiri àwọn yàrá máa rí wọn máa wò ká orí ẹ̀gbọ́n ẹ̀ ló ti darúgbó yẹn ẹ̀yin náà máa wo bẹ́ẹ̀ gbogbo aṣọ tí mo kó fún yín náà gbẹ̀gẹ̀ máa wọ̀ ẹ wọ̀ ẹ wo ètò ẹwọ̀ wa ẹ wo nǹkan tẹ wọ̀ wa ìṣàfẹ́ máa tẹ̀ra yín lágbà kọ́ lè máa sọ pé ẹ ti dàgbà náà ṣá àbí ẹ rò pé bóyá ẹnìkan kan bóyá ìlàlàbẹ̀rẹ̀ ẹnìkan tó sọ fún yín pé mi ò lè níyàwó lé ni mo lè ní èmi ò tí ì fẹ́ ní ni confam torí tí má ti ní bùkátà ti wà lọ́rùn mi ni ẹ̀yin tẹ níyàwó lé gan ẹ̀bùn náà lẹ̀ rówó fún lẹ̀ rí nǹkan kan ṣe àbí ẹ̀ pàkàndà yìí àgùntàn pàṣẹ síndà kò sí yàtọ̀ náà mo dẹ̀ fẹ́ sọ mi fẹ́ sọ látàrọ ẹ̀já ń tọ́bọ̀ mi lẹ́nu kí sọ̀rọ̀ kí sọ̀rọ̀ kí sọ̀rọ̀ àkódà náà ah, ṣé máa mọ tí àbẹ́ ẹ̀ mọ tí yàrá. ọ̀nì àbúrò mi jẹ́ má ṣe bẹ́ẹ̀. èmi rò pé gan ni mo jẹ́ ni èyí ni máa ṣe ṣàlàyé yẹn fáwọn èèyàn gbogbo èèyàn mọ̀ pé ju mi lọ ẹ ní mi lára o. ẹ̀gbọ́n wa tó bá yẹ pé mẹ́mórì yìí ń ṣọ̀tì bóyá o ti corrupt yà kò ah, ṣiṣẹ́ mọ́. sórí òpó mẹ́mórì ẹ̀gbọ́n mi. tí ẹ̀yìn jẹ́ ńlá kò gbọ́ kó ti fẹ́ sọ. mẹ́mórì wọn sọ tẹ́lẹ̀ tó yẹ kó tó wà sọ fún wọn. àìrọ ah, ẹ mú kó bá rí i pé bóyá wọn lè fẹ́ gbàgbé níṣẹ́ ni kí n sọ. ẹni sùúrù last time tí mo wá sí car wash tí wọ́n fọ mọ́tò mo fún yín lówó náà ẹ̀dẹ̀ yín ń gbowó oṣù. Ah. kí n tó tún kúrò bẹ àṣì máa gbà mo ń bọ̀ mi ti dé kí n tó tún kúrò bẹ mo tún tip yín as usual ṣé ní savings ara ni. no no no o lọ sí káwọ ṣòwò lọ fọ mọ́tò wọn gbowó lọ́wọ́ ẹ̀. every time wọn máa ń gbowó wọn á tún gba extra. ẹ jẹ́ ká máa fún ọ kò ká kò là náà ẹ jẹ́ máa fún ọ wọn máa ṣe tiwa. ẹ̀yin wàá lè sọ fún èèyàn tó níbẹ̀ pé ah, ọ̀rẹ́ àbúrò mi ni o ẹ fowó lẹ̀ fún o. kàn mí ṣé torí pé mo ní kó o fún mi lówó ló ṣe ń sọ̀rọ̀ sí mi tó tó eléyìí ah, ah. ó yà mí lẹ́nu o kó rántí pé àbúrò mi ló jẹ́ ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì Démọ́lá àti Kànmí kò sẹ́bi lọ́wọ́ yìí nǹkan tó dé lóní ká wò ẹ ṣe o. ìwọ ọlọ́run ọba kí ló dé tọ̀rọ̀ mi fi rí báyìí ṣebí nítorí kọjọ́ iwájú mi lè dáa ni mo ṣe lọ kàwé mo ní sàtífíkẹ́ẹ̀tì tó ṣe é yangàn mo sì sin ilẹ̀ bàbá mi ní ọ̀nà tó tọ́ kí wá ló dé tọ́nà àtijẹ àtimu wá dí mú mi báyìí torí olúwa mo wáṣẹ́ títí kò síṣẹ́ mo wá dẹni àbùkù lójú ẹbí àti ọ̀rẹ́ ta ni mo ṣẹ̀ gan ọlọ́run ọba tó wà ń farapamọ́ jẹ mí níyà. kí ló wá dé tẹ dájú kù láàrin ọ̀rọ̀ kí lè rò fọlápẹ ṣé tèmi ò tó rò àtijẹ àtimu kò rọrùn rárá mo dẹni yẹ̀yẹ́ láàrin ẹbí láàrin ọ̀rẹ́ láàrin àwùjọ ṣó dáa bẹ́ẹ̀ ìgbà téèyàn bá lówó lọ́wọ́ báwo lèèyàn ṣe ní dẹni àbùkù ẹni yẹ̀yẹ́ ẹni yẹpẹrẹ. ẹ wò kí wúrà tó dohun àmúyangàn ó ti la iná kọjá o kò sí ẹ̀dá náà láyé tó máa ní pé òun ò la ipò kan àbí kejì kọjá kóun tó dolówó tó lókàlùkù bá jókòó wọ́n á sọ ìtàn ara wọn ẹ fi àwọn ẹgbẹ́ àtàrà tó ń fi yí ẹ̀yẹ ẹ fi wọ́n lẹ̀ o tásìkò ọlọ́run bá pọ̀ èdè mí dẹ̀mú pásìkò ọlọ́run tẹ̀ ti dé ó ti dé sínú ayé wa kó kàn fara hàn káwọn ayé rí ni tó bá dìgbà tó wá fara hàn yẹn ẹ wá rí àwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ tó fi ṣe ẹ̀yẹ ẹ rí pé àwọn gan wa lanú lẹ̀ wọn a máa wo ògo ọlọ́run lára wa ni ẹ fi wọ́n sílẹ̀ yín ò tó nǹkan tẹ máa jókòó láàrin òru tẹ máa kárí bọnú tẹ máa máa ronú lé lórí náà ẹ wò ẹ já sùn. ìwà àbò ìbò àbò jáde ń wò ní ìwà ẹ má ro nǹkan kan mọ́ mi ìfẹ́ kẹ́ ro nǹkan. fẹ́ ṣe wọlé. tẹ́sán òun bí lọ́ọ́ gbà láṣẹ wọlé ìwọ kó láyé jẹ́ pé báyìí láfẹ́fẹ́ ṣe ń wọlé ni wọ́n bí lọ́ọ́ gbà láṣẹ wọlé kúrẹ́ sílẹ̀. congratulations iye olóyin bébì kan òun kíkà mo gbọ́ pé o ti lóyún fún Richard Daniel ọkọ mi nìyí ọkọ mi nìyí wow ó lọ́kọ òun ni interesting so ó tiẹ̀ tún ti fún rẹ ní title that means pé ìwọ nìyàwó ẹ̀ ah good o ti wá gba title tó máa rán ẹ lọ sọ́run báyìí. Ah! ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ forgiveness. Ah. forgiveness ò wá sínú dictionary tèmi tó bá tún ayé wá tó bá possible tó ní àǹfààní láti tún yàn wàá máa mọ bọ́n ṣe ń rìn. Ah! mo gbé ẹ̀kọ́ àlejò wá fún ọ má ṣe ní àlejò. Down o fẹ́ gbólórí ẹ̀dá mi. fọ mọ́tò yìí tán báyìí. àbá ah, tó ti tán sí. láàrin ìṣẹ́jú mẹ́wàá. ìṣẹ́jú mẹ́wàá bá wà ọ̀nà méjì. Ah, òun náà dà ń pọ̀. àwọn mẹ́rin àwọn àti ló fẹ́ fọ mọ́tò. ten minutes ẹ fún ten minutes ó ti parí ten minutes ó ti parí. tí mo fi parí gòbí mẹ́rin bẹ̀ yẹn o ṣe fọ mọ́tò mi. torí gbọ́n máa ń fọ mọ́tò mi dáadáa ni o. kọ̀ọ̀kan tó fẹ́ pọ̀ fún mi. ẹ ṣe sà ta ló pè. ẹ ti ní miss call báyìí tó three miss call ẹ ti ní báyìí. Ah. Ah, àwọn ará bíi àwọn bíi tí mo kọ application tí wọ́n ń pè yìí hmm. ah, ní iléeṣẹ́ tí mo ẹ máa wò. ah ọmọ mi báwo ni adúpẹ́ máa àwọn ìyá rẹ àlàáfíà lọ wá máa ojú sí ìwé rẹ ọlọ́run ó wọ ọlọ́run ó da ọ sí ọ sórí gbogbo ọ̀rọ̀ tí ìyá rẹ sọ fún ọ yóò wọ̀ ọ́ létí o lọ́nà mi ọlọ́run ó wọ ọlọ́run ó da ọ sí ó ṣe oríire ẹ̀rọ àwọn ọ̀rọ̀. ọkọ mi ọkọ mi dákun mo fẹ́ rí i. owó náà lọ fẹ́ sọ ọmọ ìgbà owó ká máa lọ sọ ẹ̀. èmi ò tán lówó ọ̀rẹ́ rẹ yìí mo fẹ́ rí. ẹ wo à ń lọ ibì kan màmá ẹ sọ̀rọ̀ kí á jàre ju oyin nìkan. o ò ní dáràn ọ̀rọ̀ òsì ní dá o. sọ oróyún tó ń bẹ́nu rẹ yìí dábàá pọ́ ọ̀sẹ̀ o orí tọ́ ọba ìṣe ọ̀run ni o orí tèmi o. ẹ ṣe ìyá ẹ ti rí gbogbo ẹ̀ tán àbí ẹ ti rí i pé mo lóyún àbí ó tiẹ̀ dábẹ̀ ó dábẹ̀ ẹ wá ní pé kí n má yọ oyún kí n má ṣẹ́jọ́ tí bá yọ ọ́ oyún tẹ̀yìn ti rí ta ló mọ̀ bí ó máa dúró àbí kò ní dúró tẹ́ ti rí ààrẹ àbò máa gbà mí báyìí. wo ìwọ ló ra iye ìjọ ìwọ náà irú ìyá yìí ṣé irú ìyá tó ń dá lóhùn lélẹ̀ wo bó ṣe rí wo bó ṣe rí ẹ̀yìn láò ya ayínúròde dókítà ẹ̀ǹlẹ́ o ayínúròde olùmọ̀ràn ọkàn ẹ̀ǹlẹ́ o wo abeg mòde gòjàre àbí. màmá gbọ́fọ́ gbọ́dọ̀ ṣóyún inú mi o. ẹ ráwọn ọmọ jèsì èmi àwí fún ọbàjẹ́ ó gbọ́ mo wí tèmi o. mr latinita o. Yes, sir. You're welcome, sir. Thank you, sir. Ọ̀dà wo credentials yìí tó wá pẹ̀lú You have a very good result and uh, your documents are very okay. Very, very okay. You have a nice grade. But um, àwọn challenges come out of my disqualifying for sure. Number one, we need age. We need a younger person láti lè fulfill the position that à ń wáyàn èkejì ẹ wọ́n ṣe múra wá síbi nínú ẹ̀wò ẹ wọ́n múra yín somehow ìyẹn ló mọ́ lásán it's it's it's kò wọ́tẹ̀ ẹ̀kẹta ẹ ní the required experience láti fi lè ṣiṣẹ́ ta they apply for you so oh sorry ó ń wà but we can't give you that job. ẹ nípa dírẹ́sì mi sá ibi tí mo gbà wá síbí báyìí tí mo ṣiṣẹ́ kékeré kan òun ló fà á tí mo bá sọ pé kí n padà lọ lé nígbà tí mo save kọ́ yẹn àwù that's why tí mo sọ pé kí n sáré wá báyìí so nípa age kì í ṣe pé mo dàgbà tó bẹ́yẹn náà sá but ó lé dàtẹ̀ iṣẹ́ tí ò sí ṣé wọn tí wọn bá ń tink lójoojúmọ́ ó máa ń gbóyàn náà ṣe understand then with the experience ten some point, tẹ́ bá wọ àwọn write up mi nínú interview tẹ conduct mi pé kí n at least I may surpass those people that have been working for 10 years. So if you look at it critically, uh, please. Mr. Latujitao, uh, yeah, mo reason pẹ̀lú àwọn tẹ́ sọ, but uh, ṣe mọ̀, èmi náà, I'm here representing some people and uh, these are the criteria you give in getting this job. So since those things are not there, mm. I'm sorry, might be no. What I will promise you is this, I'll keep these your documents for future references All right, let's get. ọ̀rọ̀ ẹ ti gẹ̀. Ah, ẹ sà mo ti ṣetán pẹ̀lú me. yes sir i know but i want you to help me for transport fee. Uh, transport Yes, sir. Ah, láti fi lọ. then you have no cover with me. sir. Yes, sir. Back on college, you débì ni. Yeah the little change I have that's what I use to transport myself here. ẹ̀wọ̀n I find wins you know, láti padà síbi tẹ́tí wà we are not running a charity organization here she understand ah you kójú lè gbà yín tí náà ah ìtẹ̀ wá ṣe tún ní kó polówó mọ́tò ah mi ò gbóró léèrè o ẹ jọ. ẹsẹ̀ wọn mi ló wá sọ ẹ̀ ẹ̀ sanwó wọn ẹ bàbá ẹ̀ wẹ́ dé mi lóhùn jàre táyì ti lọ ẹ dá mi lóhùn bàbá ẹ dáhùn. wo bá mi sọ fún mọ́mí ẹ pé màá rí wọn lálẹ́ ó ṣáà rí pé iṣẹ́ náà ni mo ń ṣe báyìí àtìgbà olè ti ń sọ àtìgbà olè ti ń sọ ẹ ń fẹ́ padà sí sukùl ẹ̀yẹ́ kí n padà sukùl ẹ̀bẹ́ ẹjọ́ mi kówó ẹ ká máa lọ ẹ bá mi kówó ẹjọ́ ẹjọ́ wọ́n mi ní kí n gbowó yẹn kí n tó kúrò bí ẹjọ́. bá mi sọ fún mọ́mí yẹn ṣàṣàlẹ̀ bí mo ṣe sọ fún ẹ yìí ṣàlàyé fún ọ. lọ iṣẹ́ wo ẹ kówó wájà rẹ kówó jáde kí ló dé kí ló dé ẹ kówó jáde. ìbọn jẹ mọ́mísì mi lówó ni tọ́mọdé ní sọ owó kó tàyẹ̀ kàtẹ̀ kó ẹrù wà kàtẹ̀ máa lọ wọ́n dẹ́ kọ́ náà máa fi ní dé ní máa fọ̀ ládọ́là àbí kọ́tẹ̀ bá tiẹ̀ kókè kọ́tẹ̀ wá kówó wá sí wọn ò lè tún kówó wá. it's all right it's all right it's all right èló lówó tán jẹ yín èló lẹ jẹ wọn. ẹ ṣe sà eh, sixty thousand ni. sixty thousand kí ló wá dé kí ló ṣẹlẹ̀. mo kàn fi mo kàn ra packs drinks lọ́dọ̀ wọn kó sí ṣọ́ọ̀bù ìyàwó mi pé òun náà tún lè máa fi pa ọ́dà díẹ̀díẹ̀ òun ló fi ní mi ò dé láti ìlú san iṣẹ́ owó náà la dẹ̀ ń ṣe. it's all right eh, ọmọ mi lọ jókòó dé mi màá fún ẹ ní sixty thousand. irú èmi ò lè dúró bá kówó mi. mo sọ pé màá fún ẹ lówó lónìí. ẹ ẹ lẹ́yìn tó ń pè mí ṣé èmi èmi mọ̀ ìrìn ẹ dábàá mi kówó tèmi. mo ga drink lọ́dọ̀ mo ṣe bishop ìyàwó mi kó lọ fún náà lẹ́kọ̀ọ́ ló máa rí ìkọ̀kọ̀ ọ̀dà pé màá ṣe ń ṣe bọ́s àwa ṣe títí kì í ṣe pé mi ò kàwé mo kàwé dáadáa náà kò ṣiṣẹ́ tó olókùn gbogbo lè. dó mo ti ń wá síbí mo rí i pé ẹwà á mo dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yìí pé ẹ mú ṣẹ́yìn so but ẹ wo ẹ a máa ní láti ríra ká sọ̀rọ̀ kí n tó lọ màá fún yín ní business card mi kẹ́ pè mí ẹ máa wá yè láti wá rí mi ṣe ti gbọ́. ẹ ẹ kí n fọ mọ́tò yìí mi ò tí ì kọ òwúrọ̀ ni mo fẹ́ mo ń pọ̀ lọ́wọ́ tí mo lọ́ọ́ bẹ́ẹ̀ fi ṣe sọ pé kìnnì máa bá yín lọ́sọ̀ àwọ̀ àbáyé kan kí ni o ti dàtí mi àti ẹ̀. ẹ má ti yẹ sọ pé rárá màá fún yín nọ́mbà mi ṣe ti gbọ́ a ní láti ten thousand naira láì gbé láì fà wọ́n ṣe o ibi tẹ́lẹ̀ ti wá ọ̀pọ̀ arọ́pò síbẹ̀ o. àmì o. Ah! àfi bíi pé mi rówó rí ọlọ́run ṣàánú ìjọ olówó ni kẹ́ padà wá báyìí. kí n padà wá. Ah! kí lẹ́yìn wọn ṣe tẹ̀rẹ̀ ayé ẹ̀jọ̀ iṣẹ́ iṣẹ́ náà dàbí alára tẹ̀ ìṣe tẹ̀ fi ráyè ah! ẹ jẹ́ tètè lọ lọ́la. wo ẹ̀rù àwọn olówó yẹn ń bà mí mi ò mọ nǹkan tó ní lọ́kàn tó fi kówó orí ilé tó fi kó fún mi láì ṣiṣẹ́ fún ṣé mo mọ ohun tó ní lọ́kàn. ah kò sí nǹkan kan tó fẹ́ ní lọ́kàn ju pé ọlọ́run sì wà lọ síbẹ̀ yìí lọ lẹ máa ń gbàdúrà lálẹ́ tá a bá fẹ́ sùn pé kọ́lọ́run aláàánú sì wà ó kó gbé wa pàdé aláàánú aláàánú dẹ̀ lóde ìṣàfẹ́fọwọ́ ara wa ti dànù ni ẹ má jẹ́ àfọwọ́ ara wa ká fi kó fàdànù náà. ṣùgbọ́n tí n bá ti máa lọ màá jẹ́ kí atẹ́gùn kó fẹ́ sí owó yìí náà ẹni tó fún mi lówó lẹ́nu kí n tó wá pè láàárọ̀ ọ̀la ah, ah. ṣé kò ní máa ro bákan bákan sódò ẹ̀. Ah ó dà mo ti gbọ́ bẹ́ẹ̀ báyìí ìfẹ́ náà rìn àmọ́ ẹ má ẹ má jẹ́ ká ká jáfara lórí ẹ̀ ẹ má yẹ ká tẹ́gùn fẹ́ sí ju bó ṣe yẹ lọ ẹ má yẹ kó tutù jù ká tètè hí tiẹ̀ bó ṣe bó ṣe ń gbóná yìí ni. ó dà bẹ́ẹ̀ bó ṣe ń ká ẹ lára ló ń kèmí náà lára ah, ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ owó yìí àkọ́kọ́ gbádùn ara wa ní owó yìí náà eh. ó ti ẹ bẹ́ẹ̀ yẹn ó ti pẹ́ tó ti ń fowó ah, ọ̀bẹ ó ti yẹ akónú ilé alásèpọ̀ pẹ̀lú pàdé mi ń gbó pátá máa ń jẹ ní gbogbo ìgbà yẹn àyà hmm? mi gbogbo àkókò dà. Ah, arájẹ tuntun yàn díẹ̀ eléyìí yóò. eléyìí máa wà ga eléyìí máa wà ga o báwo ni olówó ṣe máa kárí ronú tádorí kodò tá máa ronú olówó. ó sọ èmi náà o. Ah nígbà tí mo débẹ̀ bàbá kò tiẹ̀ ṣeré sókè bá mi sọ̀rọ̀ my dear kò tiẹ̀ mọ̀ pé èèyàn kankan wà lọ́dọ̀ wọn rárá kò attend sí mi ṣé o dẹ̀ pé mi ò fẹ́ lọ tẹ́tẹ́lẹ̀ ìwọ ló jẹ́ kí n lọ. àmọ́ ẹ má jẹ́ kí yẹn domi tútù sí i lọ́kàn ẹ má jẹ́ kó dárẹ́wẹ̀ sílẹ̀ fún yín ẹ wò ó a máa takú síbẹ̀ ni o. wẹ́ èmi ò dá òtún ẹ bọ̀ pé kémi lọ yẹn mi ò ní lọ mọ́ mi ò wá sọ tó bá pè mí o. Hmm. but mi ò ní mi ò ní dáná lọ síbẹ̀. Ah, ẹ má máa ṣàgídí tálíkà ẹ má máa ṣàgídí tálíkà máa ti ṣe bọ̀kọ̀tọ̀ wa máa ti jẹun wa máa ti fowó jẹun. a ṣì máa kọ̀ntínú pẹ̀lú aláṣepọ̀ àtọ́bẹ̀ gúre wa. ẹ. yes. Ah. ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ọmọdé ti sùn ọbẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe làwọn babe, ọ̀rẹ́ òye mi náà ó máa ń kó òwe oríṣiríṣi mi That ẹ̀ka. Just go straight to the point. Kí ló ń try láti sọ? Tẹ̀sí, ọ̀rọ̀ mi yí ẹ̀ náà. Ẹ wọ́n náà wò ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin tó fi délẹ̀ karùn-ún. Jọ́nà oró tó dá àwọn ìyàwó Daniel yìí ti pọ̀ jù ó dẹ̀ jọ. Obìnrin lèmi náà ó dẹ̀ jọ́nà. Oh, ibi tó ń lọ nìyẹn. Ah mo rí pé o mọ nọ́mbà ká dáadáa ṣèbémi ni mo gbà ẹ́ láyè láti máa ka nọ́mbà mo wá fẹ́ kó o mọ̀ pé iṣẹ́ tó gbà yìí kò ní lópin o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí tí Daniel bá sọ pé òun máa fún wọn lóyún èmi náà ní stop láti máa kà score. dẹ́ẹ̀dẹ̀ mìíràn wọ o mo sọ tèmi o. ẹ kúlé o ah. ó fàṣẹ wo ọlọ́run àbámi kẹ́ ẹ̀ ó dáa tó dé o. ṣé kò sí o gbogbo ọ̀rọ̀ tájọ sọ yẹn ó ní mò ń bọ̀rẹ̀ ó ní unlimited nígbà òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà sọ̀rọ̀. Ah, ah, tẹ̀sí ọ̀gájú ni ẹ́ ah, kí ló lè tó mẹ́ kí ló dé obìnrin márùn-ún ó ti tó ẹ wá gbà mí. so ẹ ti jọ jókòó ẹ ti ṣe mí tí ìrírí ọ̀rọ̀ ṣé kò mọ obìnrin yìí kó náà ní. Eh, kì í ṣe fáwọ̀tì náà. ó ti wá yé mi so ẹ̀yin méjèèjì ti yọ jókòó ẹ ti ṣe meeting ẹ ti table ọ̀rọ̀ right kí ṣẹjọ́ yìí ṣe bẹ́mi tí mo bọ́ aṣọ mi tí mo fi ìhòòhò mi hàn yín òun ló fà kò sí wàhálà. Are you even in my shoes? Ṣé mo nǹkan tí mo fẹ́? Are you even in my situation? ṣe mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. ẹ mọ impact ẹ̀kọ́ tí Daniel ṣe fún mi torí pé ẹ̀yìn kọ́ ló ṣẹlẹ̀ sí but no problem àgbélébù mi máa gbé. tèmi mo sọ fún ẹ kò ní jẹ́ ká sọ àti pé wọ́n ti ṣe ní òkè dúró tí kò bá lọ́wọ́ kọ́ máa sọ̀rọ̀ ẹ́ náà bàbá tá ló tún fẹ́ bá sọ. ẹ ṣó jẹ́ wàá gbọ́ ni ṣó gbọ́ ni. ó wàá gbọ́. ó dáa ó máa gbọ́. bí wàá lọ lò fún tó fi máa gbọ́. wàhálà ìtura ti kọ́ wọn àgbọ́ ó ti pọ̀ jù. ẹ ẹ wo bàbá mi ẹ ní bínú sí mi ni o ṣe rí ìjọ tẹ wá síbí yẹn mo gba ìròyìn ìbànújẹ́ kan ni wọ́n ní ọmọ mi kan ṣoṣo tí mo bí ó fẹ́ lọ ṣẹ̀wọ̀n kí ni wọn náà ṣe bá a ṣe ń bini nìyẹn o wọn ní òun àti lédò kan ló ń fẹ́ra wọn wọn tẹ̀ sọ pé ó fẹ́ẹ́ fẹ́ ni ipò dẹ̀ ti fún lóyún ipe lédì yẹn wàá kó sínú ilé ẹ̀ ìgbà táwọn ọlọ́pàá máa ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ wọ́n ní poison ọ̀fun jẹ́ in fact apá mi jábọ́ ni o apá mi jábọ́ ni o ọmọ mi kẹ̀yìn kò jẹ́ kí n mọ̀ wípé òun ní lady kan tóun fẹ́ fẹ́ débi pé òun ti fún yàn lóyún ìgbà tán fi ìròyìn yẹn tó mi létí ah, mi ò mọ nǹkan tí mo lè ṣe mi ò mọ nǹkan tí mo lè ṣe. kí wàá ní ọ̀nà àbáyọ báyìí. Eh, ọ̀nà àbáyọ kan ṣoṣo tán sọ pé ó wà ní wípé tí n bá rí èèyàn tó lè bá ṣẹ̀wọ̀n yẹn títí dìgbà tá a máa fi ṣe àbí lórí kéèsì yẹn wọ́n dẹ̀ sọ pé ẹnu òfìfo ń dún yànmùyàn mo wá wòye pé tí bá tẹ̀lé èèyàn kan mo ṣetán láti fónítàn ní twenty million naira kó kàn fi bá ọmọ mi ṣẹ̀wọ̀n yẹn ni gbogbo tó máa lò ń bẹ̀ náà dẹ̀ ju bíi oṣù mẹ́ta lọ tí àbí máa fi tú so èèyàn yẹn ṣáà ni mo ṣáà ń wá kiri pé ah tí n bá rí gbogbo èyí tó máa lò ń bẹ̀ ò ju bí oṣù mẹ́ta lọ tí máa fi pushing fún appeal gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí gan ats náà sọ pé ká máa wò wípé kò tẹ̀ wá nílò ats yẹn tàbá ti rí láti ṣọ̀wọ́n ètò kan bí oṣù mẹ́ta ṣá bí oṣù mẹ́ta. ṣé ẹ̀dẹ̀ fipò possible ṣá. Ah ó pọ́sibù dáadáa ó pọ́sibù just three months ká fi ṣe appeal lásán ni. wọ́n tẹ́lẹ̀ fi béèrè ìbéèrè yẹn ni pé kó má dà ní pé wọ́n ti take picture ọmọ yín yẹn pẹ̀lú ẹni tó máa replace yẹn kí ó kó má lọ contradict ara wọn ọ̀tún lẹ́dà. ṣe bí èèyàn kan ló fi picture síbẹ̀ èèyàn kan náà ló lé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ń ṣọmọdé owó. ìwọ náà rí bẹ́ẹ̀ pé kò ń ṣọmọdé owó màá ṣe o. ẹ máa ṣe kí ni. màá lọ sí ẹ̀wọ̀n yẹn. ẹ gbà mí ẹ máa lọ bọ. màá lọ ẹ̀wọ̀n yẹn sẹ́. ṣé mo kó tẹ̀ ń sọ ṣá. mo mọ̀ ọ́. ẹ fẹ́ torí twenty million naira bà orúkọ ara yín jẹ́. ìbàjẹ́ kọ́ yìí. lóòótọ́ ni mo mọ̀ pé owó yẹn pọ̀ àmọ́ kò tó torí orúkọ la pè é ó tó ìtorí mọ̀ ìdíyà ọgbọ́n dúkìá ti ń jìyà bọ̀ tí twenty million tó wá wọlé ní tọ́lọ́run rán sí wa pé kó ṣe wá lóore yẹn ọ̀nà tó bá wọlé nìkanṣo ni ọ̀nà ọ̀nà rírà ó ti yẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa gbà bẹ́ẹ̀ náà ni òótọ́ ló gbọ́ ẹ̀ mò ń lọ o mò ń lọ ìdè sọ́gbẹ́ pẹ̀ ń lọ mẹ́ka ẹ fẹ́ bọ̀. ṣé o rí ẹ̀wọ̀n eléyìí ó yàtọ̀ sí àwọn ẹ̀wọ̀n tí àwọn kan ń ṣe pé rọ́ọ̀bù ó ṣe kinní ẹ̀wọ̀n mùdùmùdù lélẹ́yìí tí máa dé tí máa bá nǹkan bẹ́ẹ̀ ni mùdùmùdù tí ọ̀gán tó máa fẹ́ lánú ẹ̀ ìtorí mi bẹ́ẹ̀ ni ìtorí mi àti ẹ lájọ́ ń ṣe ìtorí mi àti ẹ ni mo ti fẹ́ lọ ṣẹ̀wọ̀n yìí. ẹni mélòó ló mọ̀ pé mo lọ ẹ̀wọ̀n ẹni mélòó ló mọ̀ pé mo lọ ẹ̀wọ̀n. Mr. Olatunji Taiwo. Uh, yes, lawyer. I kú jọ. Ẹ kú jọ kù sá. Ẹ lẹ́ my lawyer. Only reason to mo fi invite yín wá sílẹ̀ mi. Uh, reason tí mo fi invite yín ni documents nípa document yẹn. Ẹ sign. Okay. Mo fẹ́ kẹ́ rò ó dáadáa. Mo fẹ́ kẹ́ lọ ní àròjinlẹ̀ ọlọ́run àwa kọ̀ lẹ́yìn náà gbogbo ilé àtọ̀nà yín ọlọ́run àbáyín tó ṣe mo mọ̀ pé torí tèmi náà ni ẹ ṣe ń sọ gbogbo eléyìí because of my future but mo ti rò mo ti rò dáadáa mo ti digest ẹ láti ìgbà tí wọ́n ti sọ fún mi mo ti rò bí mo ti ṣe gbogbo ẹ̀ ṣe hàn pé i'm a learned person èmi náà mọ̀ gbogbo all what it takes ṣe understand please kò sí wàhálà. lóòótọ́ èmi náà mọ̀ pé ẹ kàwé ẹ dẹ̀ understand nǹkan tẹ́ fẹ́ ṣe but I still want you to think about it you know kẹ́ ro dáadáa kẹ́ ní àròjinlẹ̀ dáadáa as a lawyer ṣe mọ̀ pé iṣẹ́ mi ni kí n sọ fún yín pé ah ok nǹkan tẹ́ fẹ́ ṣe yìí o báyìí ni kẹ́ ṣe ṣe o báyìí kọ́ ló yẹ kẹ́ ṣe ṣe o ẹ lọ ní àròjinlẹ̀ o ẹ ro dáadáa because <laughs> document tá a sọ̀rọ̀ yìí tẹ́ bá ti sign ẹ̀ kò ṣeé yí padà rárá kò sí nǹkan náà tí ì bá ṣẹlẹ̀ kò sí nǹkan náà láyé yìí tó lè ṣẹlẹ̀ kò ṣe yí padà o ó máa bẹ́tà kẹ́ lọ rò dáadáa kẹ́ tó sign document yìí reason tí mo ṣe ń advise yìí ni because èmi fúnra mi mo mọ̀ yí pé document yẹn tí bá ti sign ẹ̀ there is nothing like going back final yẹn tí bá ti sign ẹ̀ so I want you to think about it very well before you go ahead. ẹ ṣé lọ́yà mo really appreciate yín then mo dẹ̀ mọ̀ pé ẹ as a professional lawyer ẹ ń ṣe eléyìí so that lè protect iṣẹ́ tí náà ni so mo really appreciate ṣé mọ̀ pé a kì í ti ẹsẹ̀ boldo. odò ká tún máa kígbe òtútù mo ti wo gbogbo ẹ̀ pátápátá mo ti wò ó tinú tẹ̀yìn mo ti gbé with all my mind and everything with all the bread that God given to me mo ti wò ó pé kò sí nǹkan tí mo lè ṣe that's it ok nígbà tí ẹ ti take decision yín pé the only thing you want to do is to sign the document. there is no problem there is no problem but the only thing amarira ní ọ̀túnla máa fẹ́ ká pàdé lọ́tún. ọ̀túnla. bẹ́ẹ̀ sá ọ̀túnla máa fẹ́ ká pàdé lọ́tún. ẹ ṣe ma. yes sir. very pleasant. nǹkan tí mo fẹ́ bá yín sọ. kí tó ti ẹ lọ́yà. a ti bá màá yẹn sọ̀rọ̀ ó dẹ̀ ti accept nǹkan tá a fẹ́ kó ṣe but ẹ̀yin náà gbọ́dọ̀ fọ́ fípa títí yín o. lọ́ọ̀yà lọ́ọ̀yà nǹkan kékeré nìyẹn nǹkan kékeré lówó of course gbọ́dọ̀ fìfilẹ̀ as long as tó bá ti fìfil pàtì títì ẹ̀ it's okay it's okay by me. Well, this ní is not. ti already so There's nothing much. ṣáà ṣe pa fọ́ọ̀sì àbí. ah it's okay. you cannot have your documents. Okay. no problem. kò sí rẹpẹtẹ mọ́ àbí. nothing sir. or is there any other thing. no no no mo ti bá a sọ̀rọ̀ ó ti gbà so there's nothing again àbí kí la dúpẹ́ máa ó ti accept now. okay thank you. Oh, okay. yeah. Okay. Okay. Hold on, sir. Máa pè All right, sir. Ibi ìgbà lè máa send sir. Yes, I know. Okay, But we can go through document. Oh, okay, sir. Sir, who ṣèkùn tẹ̀ máa sign. Okay. We expect pé kẹ́ ti mọ̀ since then ni pé gbọ́n ta lọ fẹ́ oṣù láyé kọ́rí. ẹni ìfẹ́ bá fún òun lọ. ẹ ti jẹ́ kọ́ mọ̀ pé from now henceforth i'm chill. mr alatunji ṣẹ́gbọ́n nǹkan tó sọ. ok fine a sọ pé a ti gbọ́ náà nìyẹn tó bá máa fi di ọ̀túnla kó a gbowó yín ṣe gbọ́ nǹkan tó sọ dáadáa. gbogbo i know i'm under military monitoring. ó ti yé wọn. ìjọba ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ ìjọba. ó dáwọ́ sọ. that's okay. ẹjọ́ mò ń béèrè Mr. Ọlátúnjí Táíwò. Ọlátúnjí Táíwò ah, nínú kọ́ńpáàndì náà ibi tó ń júwèé fún mi náà ni. compound fẹ́ lò tó sísítà bọ̀ mi ò mọ orúkọ yẹn rí rárá mi tẹ́mi tó ń jẹ́ bẹ̀ mi ò rò pé mo mọ ẹni tó jẹ́ bẹ̀ ní rárá. ok. ẹjọ sísá ló dé sàn láwọn béèrè Mr. Ọlátúnjí. Táíwò. èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀. ẹ wo láti labin company náà ti rán mi sí yín bẹ́ẹ̀ ẹ ní sọ̀rọ̀ náà. lẹ́tà kọ̀ọ̀kan ló Wow. Lẹ́tà tí mo ti ń retí tipẹ́tipẹ́ leléyìí. Ah, ah. Tàbá fún lọ sí lẹ́ràn tó dùn jẹ́. An employment letter ah, two fifty thousand and car kó a ṣe tọ́jú ọrú ọjọ́ ẹni ilé wa ṣẹlẹ̀ oh god ah. brothers ẹ ṣe gbọ́ ẹ̀gbọ́n mi ah, kò fọ́ ní rárá o torí twenty million ọkọ yìí fẹ́ lọ sẹ́wọ̀n tó bá pè lọ ṣògùn owó ṣé kò bẹ́ẹ̀ tàjù nǹkan tó fẹ́ lọ ṣe yìí lọ ọmọ gbogbo kọ́ ọ̀rọ̀ wọn jẹ́. àti kí ló ra kí ló tó pariwo báyìí ah. àti fẹ́ káwọn oníbọ̀sì gbọ́n kọ́. ṣé kérò sí lè mi. Ah. tí màá ti wá kí ló fi yan wá ní kó máa pariwo bí ẹ ti padà bìjẹ kí n ti sọ́kọ̀ ilé fẹ́lẹ́ fẹ́wọ̀n ní wàhálà ìṣẹ́wà pọ̀ tó báyìí. àǹtí mi àǹtí mi ṣé ẹ̀wọ̀ tí ojú bá tiẹ̀ ń dùn yín ṣé kí ń dùn yín ni lẹ́yìn ọ̀hún torí fifteen million lọ́kọ́ yín ṣe fẹ́ lọ ṣe wọ̀ ẹgbẹ́ ìké tó ìké tí mo bá yín gbogbogbò eléyìí nà o. èmi ni mo ẹni tó bá ti fún ègùn ní ọtí mu ká give me another turn bí i àti bẹ́ẹ̀ mi gbọ́jọ́ mi wá báyìí o ṣe ṣí ẹni bí ìwèrè tó ń sọ fẹ́mi pé ṣé tí ń dùn mí ni ṣé mi ò gbọ́ nǹkan tèmi sọ ni o ò lẹ́kọ̀ọ́ àjìkẹ́ o ò lẹ́kọ̀ọ́ rárá mo mọ̀ pé tara mi ló ń bá mi sọ àmọ́ ó ní bí wọ́n ṣe ń bá gbalagbà ṣe orí òpin ni ẹ̀yin náà lè fa náà. ẹ ṣe ní oníkókó yìí lọ ṣẹ̀wọ̀n tó ní twenty million kò ní ìtẹ́sí létí. mo ní kò lọ ṣẹ̀wọ̀n yóò ló dì sáì láti lọ ṣé mo ti bá sọ títí kò gbọ́. ẹ ṣé kí n wá para mi ni àbí kí n pa ní àjíkẹ́ kí n sọ. n tó ti wá dùn mí ju gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn. iṣẹ́ tó ti ń wá láti jọjọ ẹ̀ tó ti poye poye poye tó ti para para para wọ́n ṣẹ̀ṣẹ̀ pé padà ní pé kó wá gbàṣẹ́ ṣó máa fẹ́ fàgbára lọ ṣẹ̀wọ̀n báyìí sí i ọlọ́run àti mi èmi kọ́ dáwọ́ wọn padà ṣé wọn lè dáwọ́ padà ni. ti sáàyàn bó ṣe wà yìí bèbè ẹ̀wọ̀n ló wà bó ṣe wà yìí ó ń ti rẹ̀ ah! kò sí nǹkan tó lè ṣe sí. ọlọ́run àti mi wọ́n ti sáàyàn <laughs> àjíkèbèrè ní ẹnu ó yá òtítọ́ òtítọ́ ṣòtúgbọ́ jẹ́ kọ́rọ̀ mi ta ẹ lára wọn bá ń ṣe eré kí ló fariwo wèrè tó ń pa ikú tó bá ti kàn yóò ti kàn mí ṣùgbọ́n èyí náà ah, ẹ kú ah ẹ̀dẹ̀ ní ká má sọ fún yàn tẹ́ bá sọ fún ẹni kí má sọ ẹ mọ̀ ní sọ fún yàn ṣùgbọ́n ọlọ́run àbáwá ọlọ́run aṣàṣe ọlọ́run aṣòtútù mi pé kí láti ṣe lọ. oṣù kí ni tiẹ̀ bẹ̀ tí wọ́n lọ pé ń lọ sẹ́wọ̀n ní oṣù wákàtí lára jọ lọ́rọ̀ lọ èmi gan ọmọ ọ̀rá gbóhùn wálẹ̀ yìí tó fẹ́ fún bí wèrè yìí tó fẹ́ jẹ́ kí gbogbo àdúgbò gbọ́ rẹ̀ àbí eh, ẹjọ́ ṣe wá ẹjọ́ ṣe wá jẹ́ tiẹ̀ tó tó gbèrò tó tó tó. ẹ má àwọn àti má kò tiẹ̀ bá mi jà ní kókó ṣe. ẹ wò lóòótọ́ ọ̀rẹ́ mi nìtẹ̀sí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá lóòótọ́ kí ló wá dé tó jẹ́ wípé obìnrin tó bá ti lóyún ní tẹ́sì máa pa. Ah, nígbà tí ìṣe pa jọ ń pa wọ́n. mi ì mọ oríṣìí tó fi ń pa àwọn obìnrin mi ì mọ mi ì mọ mi ì mọ ok ṣé o lè sọ fún wa pé ibo ló wà báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀. ẹ wo lóòótọ́ lóòótọ́ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá ṣùgbọ́n ó ti lé ní ọ̀sẹ̀ kan tó ti kúrò nílọrin ọjọ́ tó máa kúrò lé gan mi ìsílé ìgbà tí mo wá délé mi ìbá ń lè mi mọ ibi tó wà. ìgbà tí ń try láti sọ ni pé bóyá o understand bóyá nígbà tó ń lọ ó sọ fún ẹ kò sọ fún mi tẹ̀sí ó dínú gan-an kò kí ń sọ̀rọ̀ ẹ̀ fún yan. Ah. tá a máa fi parí ìwádìí wa kò sí àǹfààní fún un láti kúrò níbà. Ah! mo dáràn mo ti ṣìyàn gbà sílé ah! mo dáràn àwọn ọlọ́pàá tó dé ọ̀rọ̀ yín ò kì í yá ìwádìí lè lọ́dún kó lè lọ́dún méjì ó lè lo mẹ́ta pàápàá ẹjọ́ ìṣàdúgbẹ́jẹ́ máa lọ lé. wọ́n fọkàn ẹ balẹ̀. fún àǹfààní ti àti náà ni tá a bá ti rí i

Eh, má jẹ́ kí n tan ẹ o nígbà tó sọ̀rọ̀ yẹn fún mi níṣẹ́ lórí bákan lára mi báwo làǹtí ẹ̀ ṣe máa gbà kọ́kọ́ wọn lọ ṣẹ̀wọ̀n torí owó wọn ò dẹ̀rù tọjọ́ ọ̀la ọmọ wọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ yẹn owó máa tán ọ̀rẹ́ mi ìfà tó sú mi hmm. tí n bá ní kò sú mi irọ́ ni mo pa kéèyàn torí owó torí twenty million èèyàn ní twenty million kéèyàn torí ẹ̀ lọ sáyìn pé ó fẹ́ lọ báyọ̀ ṣẹ̀wọ̀n wàláì mo gbọ́rí ọ̀rẹ́ mi mo gbọ́rí o ìfà tó tẹ̀ ní kí n má sọ fún yàn ṣùgbọ́n lẹ́yìn ìwọ àti sista tóyìn àtọ̀nkù pọ̀ ẹ̀yin nìkan náà mo máa sọ fún ṣùgbọ́n ọ̀rẹ́ mi mo fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan má sọ fún anybody mọ́ lẹ́yìn ẹ̀yin mẹ́ta yẹ o. Can you imagine? àǹtí ẹ̀gán ti mọ̀ pé ọ̀rọ̀ rúnrún ni kò ṣeé gbọ́ sétí lóde wàá wá dúró wà tó tó yẹn jọ sọ fún mi irú tàn wo ló fẹ́ pa fáwọn ọmọ táwọn ọmọ wọn bá dàgbà mo béèrè o nítorí owó nítorí owó wọ́n fẹ́ bà ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn jẹ́ wọn ò mọ̀ pé owó máa tán tọkọ wọn bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó lọ kú sọ̀hún. mo jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ṣáláàjì fi pè láti ìgbà wo wọ́n ti pè mí ti pẹ́ tipẹ́ ẹ jẹ́ ká máa lọ àbí wọ́n ti yá kí n jẹun ṣẹlẹ̀ etí ẹ̀gbọ́n ṣe yìí o ẹdún náà ṣé ká sọ pé torí pé ẹ̀gbọ́n ò lówó lọ́wọ́ mọ́ náà ṣe ń ṣe gbogbo làlàyé tó ṣe yìí kẹ́gbọ̀n máa lọ ní àwọn máa dúró fẹ́yàn kan ṣẹ̀wọ̀n nítorí owó èlé ló fẹ́ fún wọn náà. ọ̀rọ̀ tún jí ó ti sú mi ó ti sú mi o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ṣé tíyàn ò bá lówó lọ́wọ́ ó ní kó má nílà àbí kò mọ̀ yìí pé ẹ̀wọ̀n tóun lọ ṣe yẹn orúkọ burúkú ló fẹ́ gbà àmọ́ kàn mí ìwọ fúnra rẹ o ti kó o kú o kí ni mo ṣe kí ọ̀rọ̀ yìí tó dà báyìí ṣé kò yẹ kó o pè mí kó o sọ fún mi. ẹgbọ́n bá àǹtí mi náà ṣe ń sọ̀rọ̀ ẹ jọ ta ló fẹ́ sọ fún mi èmi ò gbọ́ nǹkan kan ẹnu ọ̀rọ̀ ta ni mo ti ń gbọ́ náà ṣé bẹ́ẹ̀ mọ ìyàwó ẹ̀gbọ́n ẹ mọ ìyàwó ẹ̀gbọ́n kó dínú gan kò ní sọ̀rọ̀ síta kò sẹ́ni tó sọ̀rọ̀ kan fún mi bí ṣe ń gbọ́ lẹ́nu ọ̀rọ̀ ta sí ni mo wá wò pé ẹ́ irú eléyìí mi ní gbọ́ kí máa fi tó yín létí ló jẹ́ kí wọ́n bá yín. mi ti ẹ̀gbọ́rú ẹ̀ rí tó bá wá lọ sí ẹ̀wọ̀n yẹn sìn tó bá padà dé mo rò pé kò mọ orúkọ tí àwọn èèyàn máa máa pè ń gbòòrò. wọ́n pè wọ́n lẹ́lẹ́wọ̀n ni. ah ó ti sú mi o. pé wọn lẹ́lẹ́wọ̀n ni. nǹkan tí èmi kò fẹ́ sọ ni wípé tí túnjí bá fẹ́ bà orúkọ ara ẹ̀ jẹ́ kó má bà orúkọ bàbá tèmi jẹ́ o lóòótọ́ mo lè jẹ́ obìnrin o kó má bà orúkọ bàbá tèmi jẹ́ o. nítorí nǹkan tí mo ṣe wá bá yín gangan lẹ́sẹ̀ sọ yẹn nítorí nǹkan tí mo ṣe dọ́dọ̀ yín òun lè ṣẹ̀ṣẹ̀ sọ yìí ẹ wo ẹ bá mi pè wọ́n kẹ́kì wọ́n lọ tó bá wò pé bóyá owó àwọn ti rọra àwọn pípẹ́ àwọn ò lè jẹ́ èèyàn mọ́ láyé àwọn tó fẹ́ lọ ṣẹ̀wọ́n torí owó ẹ sọ wọn kó má dárúkọ fámìlì tiwa o tó má dárúkọ má fẹ́ wàhálà o èmi ò lè pè wọ́n torí lájọ tó ti wá sọ́dọ̀ mi tó ti wá tọrọ owó tí mo ti ní mi ìnínà ti ta sí mi wọ́n èmi náà lè ta sí wọn àgùntàn tèmi ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ ọ̀lẹ́mi ni mò ń jẹ. kí ẹ rí pé mi ń ṣe ìgboro eléyìí àbí kò mọ ìtumọ̀ kíyàn lọ sí ẹ̀wọ̀n kó padà dé orúkọ táwọn ayé fẹ́ máa pè ní. wọ́n mọ orí wọn ni ò pé. ó ti sú èmi o ó sú mi o. wọ́n mọ̀ wọ́n mọ̀ mi kì í mẹ́rin láyé kí olóòfẹ́ lọ ṣe wọn. èlò náà fẹ́ fún wọn èlò lówó tó ya pátá rí ṣeré nípò. wàhálà ti dé dùgbàdùgbà dúpẹ́dúpẹ́ ní ọ́. àwọn ọgbà ẹkújọ mẹ́ta àṣọdẹ dá bẹ́ẹ̀ ẹdẹ ní kíbo ṣé àwọn tí mi mọ ẹ ẹ mẹmí rí tẹ ẹ gbé mi three weeks ago ẹ fún mi lówó báwo báwo lè ṣe báyìí báyìí. mi ò mọ ẹrí mi ò ń gbé èèyàn kankan mi ò dẹ̀ mọ ẹrí rárá kọ́ àbàdà fún yín o bàbá mi bàbá ìgbé mi ni ní three weeks ago hàn fún mi lówó. ẹ̀rọ àbà. níbo ni mo ti gbé mi ò mọ̀ ẹ́ mi ò mọ̀ ẹ́ ní ara àtọ̀ mi ò mọ̀ rí. ẹ bàbá rẹ ṣe ṣe ṣe mo gbé bóyè wà yìí. yàrá yà ti wà ní ní gbogbo agbègbè ó ti yé yìí sì owó tẹ tẹ tẹ tẹ tẹ bá ti jẹ́wọ́ ni kẹ́ẹ́ jẹ́ ìyá fún ọ́n sí i o. mi ò jẹ́ lówó kankan mi ò mọ̀ rí from anywhere. àbí no ha from any níbo níbo níbo ni níbo ni rárá má parọ́ mọ́ mi má parọ́ mọ́ mi rárá kọ́ má parọ́ mọ́ mi. ẹ jẹ́ kí fèrè kankan lọ́wọ́ yìí ṣé lóòótọ́ ló láìjì kí máa lágbára àgbà yóò ṣe ìyàwó ẹ̀ Ayọ̀ lè tó wúlò wẹ̀rẹ̀ tún ṣe bí ọlọ́dún. Màá bójú yín dé àrà yàrá. Ẹ ẹ rí kú. yé ajé o ah, ah, ah. owó mi dà yé yé yé yé yé wọ́n ti gbówó lọ o yé yé yé yé yé yé wọ́n ti gbówó mi lọ o ibo náà bàbá yìí torí olúwa. ẹ gbé wọn gba owó lọ́wọ́ ẹ̀yin lọ́sàn-án ẹ wá ń bọ̀ ń bí lálẹ́ alẹ́ yín lẹ ti wà yìí o ibi tẹ́ máa wà tẹ́ máa fi darúgbó lẹ̀ wà iṣẹ́ mọ̀ṣáà wọ́n gba owó lọ́wọ́ ẹ̀yìn ẹ̀yìn gbowó lọ sí báńkì kí ló dé dẹ́ gbowó wá bẹ́ẹ̀ mi kájọ mo bá ṣe máa ṣe owó kò ní kọ́ta jọ sọ kílẹ̀ fi mọ́ làárọ̀ yìí tẹwà mọ́wọ́ tẹwà gbé yẹn lọ sí báńkì tó wá gbowó lọ́wọ́ yín lọ́nà ṣọ́rọ̀ lè sọ lẹ́nu ṣá. Fọlápẹ má bínú èmi náà mọ̀ pé bó ṣe máa rí ni. ẹ. mi ò mọ̀ pé bó ṣe fẹ́ rí ni. ní twenty million ọlọ́wọ́ dẹ̀rẹ̀ ti wá sínú omi ẹ̀yin gbàdúrà owó yẹn fojú rí irú owó yẹn láyé yín ẹ̀ẹ́dẹ̀ finú tán ìyàwó tẹ́ ẹ fẹ́ kẹ gbé owó wá dàbí kẹ ní kájọ lọ bóde sọ fún ìlànà bóde jẹ́ kájọ lọ gba owó yẹn ẹni rárá kí n má wọrí kí n ní sùúrù dè yín sílé mo wá ní sùúrù títí dalẹ́ mi rí yín mo ti mọ̀ kébí náà lẹ́ máa wà ṣe ṣé wà lẹ́wù yìí ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ ọlọ́mọ fi yàjẹ mi o èmi ò ní báyà kú o n tó wù yín òun lẹ ti yan yẹn ibi tẹ̀tẹ̀ fẹ́ wà lẹ ti wà yìí bẹ́ẹ̀ mi ṣe wà yìí kò sọ̀rọ̀ mọ́ o ṣe ti gbọ́ mi bí mo ṣe wà kò sọ̀rọ̀ mọ́ kọ́tùmọ̀kọ́ fẹ́ kẹ́ mọ̀ nìyẹn ẹ dájú o ẹ burúkọ o twenty million. má bínú. má bínú. mo mọ̀ pé tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ hmm. má bínú mi ò mọ̀ pé bó ṣe fẹ́ rí yẹn. egbògbò ṣé gbogbo ọ̀rọ̀ lọ̀lọ̀lọ̀ tẹ̀sán yẹn ara apá ara ilẹ̀ sọ̀sẹ̀ kò sí ìtòkùn ẹ̀ nílẹ̀ ṣe ìjìnjì ayé mi ni mo jí ni mo wà yìí. ẹ wá fẹ́ kí n darúgbó sínú ìṣẹ́ kí n máa dúró de ìfọ́dún mẹ́rin aláyé mi lè dúró orú ẹ̀. mo dẹ̀ tún wò náà pé tí n bá gbé wá sílé káwọn olè máa tún wá lọ ká ẹ mọ́lé ọkà ìwọlé olórí ẹni yẹ ṣe fẹmí mi lẹ fọwọ́ Ọlọ́run kí ló kàn pẹ̀lẹ́ mi tèmi kẹfí mi lẹ pẹ̀lú twenty million kẹfẹ mi lẹ pẹ̀lú twenty million kí ló dé yóò dẹ́mi mi dá twenty million gáyà wò bóyá lọ́wọ́ máa jẹ́ kí n kú. à ẹ sẹ́fìṣì gan o ẹ̀wẹ́ gbowó lọ báǹkì ẹ fẹ́ lọ tọ́jú ẹ̀sìn bẹ́ẹ̀ kẹ́mi máa rìn kiri tẹ máa fi dé lọ́dún mẹ́rin tẹ ti máa darúgbó sí dáadáa kàṣẹ wàá jẹ́ tó kò sí twenty million kẹwàá láwọn fámìlì kan Èkìtì lẹ́fẹ́ lọ kọ́lé sí. Ìbàdàn kò sọ ètò jẹ́ òdòdó tẹ́sì kí ni ìdí tó fi ń pa àwọn aláboyún. Wrong question. Wrong accusation. Officer, mi ò bẹ́ sí títí lọ́ọ́ máa pa aláboyún torí aláboyún kì í ṣe business mi business mi ni obìnrin tó bá lóyún fún Daniel. Hmm. Who is Daniel àti pé báwo ló ṣe jẹ́ sí Richard. olólùfẹ́ mi nígbà kan rí ni Daniel ex mi ni èmi àti ẹjọ́ pàdé ó kọ ẹnu ìfẹ́ sí mi mo dẹ̀ gbà fún un torí mo nífẹ̀ẹ́. Daniel presented himself to me as a complete gentleman láláìmọ̀ pé ìkà ọ̀dàlẹ̀ àti èṣù tó ń gbé nọmọ èèyàn ni Richard Daniel. One, two, three. Three times. Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lóyún fún Daniel. ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ni Daniel fi ọgbọ́n àrò ìkérekè àti ọ̀rọ̀ tútù tàn mí láti ṣe olóye tí mi dẹ̀ gbà sílẹ̀ nù. mo gbà sí Daniel lẹ́nu ṣùgbọ́n Daniel kọ̀ mí sílẹ̀. Si já mi kulẹ̀ ìgbà tó rí pé ilé ọba ti bàjẹ́ Daniel sọ mí di àgbá òfìfo ó wá sọ ipò ẹ̀pà mi di ohun àìjírí. ó lèmi náà fi wá wò ó pé ó dáa ojú ọba nílé ojú ọba lóko gbogbo ibi tí Daniel ń lọ lójú mi ń tẹ̀lé tí mo dẹ̀ ń gbogbo obìnrin tó ń lóyún fún tán bá dẹ̀ ti lóyún fún èmi ń pa wọn yes I have been the one responsible for the death of gbogbo obìnrin tó lóyún fún Richard. mo mọ bó ṣe ń fi obìnrin ní ẹ obìnrin dẹ̀lé mi náà ó bọ́ mọ̀ wá ṣèdájọ́ lọ́wọ́ rẹ̀ ṣé bó mọ̀ pa níjọba àbí. pẹ̀lú gbogbo ilé ètò sọ sílẹ̀ yìí ìyẹn ò kí ìtumọ̀ sí pé kò take law into your hands lọ nígbà tí ọwọ́ pálábẹ̀ ti ṣe kì í sinmi ó ti dandan kò fojú balẹ̀ ẹjọ́. I know and I am ready to face it. Àjíkẹ́, sórí ọkọ àǹtí ẹ̀yìn hmm, láti ọ̀run wá, ìyá ti bá múlẹ̀. Ìyá ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, wọ́n gbé owó fún ẹ twenty million naira. Ó wá sọ wípé àwọn amúrọ̀bà pàdé ẹ lọ́nà wọ́n gbowó lọ́wọ́ ẹ̀. Ó rí pé lórí burúkú gidi ni. Tó o dẹ̀ ti mọ̀ pé ó máa ṣẹ̀wọ̀n ẹ̀ ó wá lọ gbowó lọ́wọ́ ẹ̀ jọ kí wọ́n ní kí lè rí ẹ̀ gan kí ló ń sọ yìí jẹ́ ká bá ṣaran wì tí ó bá ṣe ń pẹ́ ẹ̀gbọ́n mi gangan ni bàbá wèrè ṣé wọn ò rí young boy ilé ibi táwọn young boy tó pọ̀ sí tó lọ fẹ́ bàbá tó yẹ payé wọn ti bàjẹ́ tí wọn ò lè ṣoríire mọ́ hmm. ṣé mo pé bàbá yìí ò lè ṣoríire mọ́ ni tẹ́ lọ kí àgbàlagbà mọ́lẹ̀ tẹ́ gbé yẹn sábẹ́ olórí burúkú làǹtí mi wò ní kí ló tiẹ̀ wá ń dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ tó wà ní àǹtí aláǹtí níbo ni kò ti bẹ̀rẹ̀ láìfù ọ́ àwọn gan káàánú ara wọn tó ṣe wà yẹn tó bá ṣe mm. wọn ni kó ṣe ṣọ̀rọ̀ ara wọn kò káyé ọlọ́run. ju gbogbo ẹ lọ ju gbogbo ẹ lọ ẹ tètè lọ mú ọkọ àǹtí yín o. mú wọn lọ síbo. tó bá sá lọ sá lọ síbo ó dàárọ̀ nìyẹn ah. kó má yẹ pàǹtí ẹ ló máa padà ṣẹ̀wọ̀n. Ah, máa gbọ́ ẹni tó yẹ kó ti wà nínú kírímọ́ńjẹ kí ni mo sọ fún ẹ ó ti wà nínú kírímọ́ńjẹ àwọn tó tó kówó fún báyìí wọn ọ̀dẹ̀ yìí lẹ́yìn ẹ wọ́n ń tírèsì ẹ̀ káàkiri báyìí ni ah, wọ́n ti mú un látànà pé ó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́. ó ti ń ṣẹ̀wọ̀n báyìí ó ti ń jẹ̀wà báyìí ìjọba mú ẹ ìjọba sọmọ pé ìjọba amúnimóògùn ni wọn ni amúnimóògùn ni wọn ó pé kó tó mú wọn ibẹ̀ lọ máa kú sí ẹ̀gbọ́n mi ọlọwọ young boy ẹ̀yin tẹ́ di síwájú tẹ́ di sẹ́yìn ẹ. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni ṣé kò ń jà ìtọ́nu ọlọ́run ṣe ẹ báyìí kí n ayé dùn jẹ̀dù rẹ̀ lọ ah! ọlọ́run àyíká jẹ̀ àmì àmì o kó òdodo àdúrà rẹ̀ gbádùn ló ní ìfẹ́ ó dá mi jẹ rántí pé mo ti jìyà sẹ́yìn mọ́ ọlọ́run ah, ah, <laughs> long story ló nǹkan tó wà lẹ́yìn tó bá ń gbọ́ pọ̀ wo ọ̀rẹ́ mi sórí tí bá tẹ̀ kọ́kọ́ rí ẹ bá mi máa ń dùn. àbí àbí olórí ẹ wà bẹ́ẹ̀. ẹ̀bẹ̀ kan mo ti ẹ̀ wá bẹ́ẹ̀ ṣó rántí ọmọ tó rìn lọ tó sàn kan lọ ń gbà kan nu báìbù ọlọ́run mo ti sọ kó padà. ṣé ìyẹn progida sàn. God bless you ọ̀rẹ́ mi I swear èmi oh, gangan ni. o ti sọ rẹ ẹdọmọ onínàkúnà nu báìbù. ọlọ́run. ẹ mọ̀ sí wàhálà kò sí bóbìnrin náà ṣe máa gbúrò owó tí ò ẹ máa change voice ṣe bóbìnrin ló bí mi. Ah. ṣẹ́rí ẹ má yẹ kí n tàn mo lówó lọ́wọ́ eléyìí kọjá pé ó fẹnu ṣe ó kàn ń sọ̀rọ̀ owó wà nílẹ̀ tẹ́yìn bá fẹ́ mọ tí mo sọ mo lè pa yan tí máa pa máa tọ́ ọ rẹ. ọmọdé láàgùn tó bá gbọ́ ibi ni mo máa kú sí. ẹ dúró ẹ ẹ lọ ẹ wá ẹ wá ẹ wálé ẹ wálé. ó lè ro pé ó ti clean gbogbo ẹ. ẹ lè rí stain ẹyọ kan báyìí. mi lè rí ẹ kí ló wá ń ṣẹlẹ̀ kí ló fẹ́ sórí ẹ pé sa àwọn wo làwọn sàáwù ẹ fi sẹ́ẹ̀tì ẹ bí. kí ló ń gbẹnu sí kí ló ṣẹlẹ̀ wá ok wọn náà mọ̀ ah, ẹ̀gbọ́n kan tó sọ àlọ́ orí ọmọ yìí ti yí o ó ní ẹ̀gbọ́n ẹ̀kọ́ sábà ń wá bẹ́ńbẹ́ ah. ṣé kò mọ̀ pé tó wà lẹ́ẹ̀kọ́ jọ̀rọ̀ ní bẹ́ńbẹ́ ni. Eh, àwọn ọmọ mi ò ní tí mo lọ mo náwó. mo jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí ẹ̀ àgbọ̀ngbọ̀n kì mọ̀ sí ẹ̀. E. mo jẹ́rìí ẹ̀. ìwọ ah, ìwọ náà láka ẹ̀ síbẹ̀. ìwọ náà ní àṣà o mọ̀ ọ̀kan tó ń jẹ́ àṣà. Ah, tálíkà náà nẹ́ẹ̀ka ọ̀sìn sọ yìí. nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn àbí àbí níbi máa dùn ṣáà ni bóyá wàá sìn ó ti gbọ́ pé àwọn kíláàsì tún sanwó wọlé ọlọ́run. ẹ wọ ẹjọ nítorí ọlọ́run. torí bá yẹn kì í sọ ẹ wọ́n máa lọ jáde yà ọ̀gbẹ́ni ṣùgbọ́n bá tiẹ̀ lọ́dọ̀ bí ní níbi sẹ́yìn owó ọ̀gbẹ́ ẹ̀ mọ̀kọ́tẹ́ máa ṣe fún mi ẹ̀ mọ̀kọ́tẹ́ máa ṣe fún mi mi ì ṣe tí wọ́n fi lè gborúkọ mi sí gbogbo pépà ṣọtí ẹyin tí mo dẹ̀ lè ṣe náà ni pé kí n kẹ́yìn méjèèjì mọ́lẹ̀ níta gbàgbà báyìí orúkọ mi awọ awọ gbogbo ẹ̀ wọ́n lè mọ̀ pé ọ̀gbẹ́ni chéńjì wà lẹ̀. bí o sá ẹni o sá ọlọ́gbọ́n lè tú ẹni tì bá mi tú ẹni tì bá mi. bẹ́ẹ̀ni mo àbẹ́ ẹ wo ajá tó relé ẹ̀kùn tó bọ̀ ó yẹ ká kí n kú oríire o. wo èmi bàlẹ̀ kí n gbàlù kí n máa jó kí n máa dúpẹ́ ah, ọ̀rọ̀ tí ìmọ̀ wọ́ àwọn ọlọ́pàá ẹ̀ ya wèrè o. ẹyìn gẹ́gẹ́ àwọn ọlọ́pàá wọn ló ya wèrè kí ni jọ torí ọlọ́gbà tí mò ń sọ fún ẹ ṣé o gbọ́ ẹ ṣe bí wọn ló gba tẹ́sìsì lé ọ̀rẹ́ ẹ̀ jẹ ni aláṣìírí ẹ̀. Ah, ayẹlẹ o ìbò sí o so tẹ́sì ò kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ mọ́ báyìí. ọ̀rẹ́ kì í ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa ni. ọwọ́ èpo. ọ̀rẹ́ ah, o wo mo ṣàbẹ̀ dúpẹ́ ká ní pé tẹ́sí ká ní wọ́n rí mú ni ah wo kọ tí wọ́n bá ṣe fún ẹ sórí bẹ́ẹ̀ ni wàá máa gbé. wo ọlọ́run ọba tí mò ń sìn báyìí kò kí ń fi àwọn tiẹ̀ sílẹ̀ ọlọ́run tó yọ mí yóò ní màá máa gbé gbọ́ ọpẹ́ fún títí láì ah wọ́n ṣe o tó bá mọ tí wọ́n fi ojú mi rí àwọn ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé pẹ́pẹ́sẹ́ o nítorí pé ó jọ́rẹ́ mi o mo gbọ́dọ̀ mọ ibi tó ń jẹ́sìn mo gbọ́dọ̀ mọ ibi tó ń rìn sí o. àwọn ọlọ́pàá tún mọ̀ pé kòríkòsù ẹni nínú ilé ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́. Ah, olúwa o ṣé o ẹlẹ́dàá mi o ṣé o àdúrà ìyá mi gbà lórí wo nílé ajé mi <laughs> irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi mọ́ láíláí. olúwa o ṣé o. kí ló máa ń ṣiyẹ náà mo ní kó lọ wọ Túnjí ní ẹ̀wọ̀n ó sọ pé ò lọ mo tún wá pè ẹ́ ò gbé kọ́ kí ló máa ń ṣe ẹ lọ́sẹ̀ kì í sọmọ ìyá ẹ̀ ni. àǹtí kí ni mo fẹ́ lọ wọ̀n fún ẹ sọ fún mi kí ni nǹkan tí mo fẹ́ lọ wọ̀n fún kó tó di pé wọ́n ṣe orí burúkú tí wọ́n ṣe kó tó rẹ̀wọ̀n rẹ̀ mí ìṣàlàyé fún yín ni ṣé mi sọ fún yín pé kí ni wọ́n ṣe máa náà fẹ́ lọ dúró fẹ́yàn kan pé àwọn fẹ́ lọ ṣẹ̀wọ̀n ẹ wá ní kí mi lọ wọ̀n kí n lè lọ wọ̀n kí n dé kọ́lẹ̀ ni à èmi náà tún lọ sẹ́wọ̀n àbí èmi ò lè lọ wò wọ́n o. fún mi ọmọ ìyá ẹ̀ ni. ẹ kò ní mí nù. lóòótọ́ ń gbà tó fẹ́ ṣe kí ni gbogbo wa la pawọ́pọ̀ làbá wí kò dẹ̀ gbọ́ nìyẹn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nà ṣé wọn wà ní débẹ̀ kó lọ wò èmi tí mo wá lọ síbẹ̀ ńkọ́. ẹ ọlọ́run máa ṣọyìn lọ ṣọyìn bọ́ ẹ tún lọ bọ èmi ò èmi ò lọ bí kankan. ó dájú kàn mí ó dájú kò dé kó o ṣe báyìí ó ní iye kan lábàáhùn kò ju mẹ́ta lọ nà. nígbà tẹ́mi ń bá wọn sọ̀rọ̀ kílé tí wọ́n gbọ́ kílé tẹ́yìn bá wọn sọ̀rọ̀ ń báyìí tẹ́wọ́ ayé ìṣẹ́ sọ yín ẹ wò wọ́n náà tí ó máa ṣe pé ká ni wọ́n ìbóyè náà ti gbà lọ́wọ́ wọn ẹ̀ àbóyè kan náà ti gbà lọ́wọ́ wọn ẹ̀ owó tó yẹ kó gbó orú èmi sùsù kan gbélé mi lọ́wọ́ igbe gbà o owó dọ̀wọ́ ẹ o máa tọ́jú ẹ o kọ́wọ́n ò bẹ́ẹ̀ káwọn bá dé látẹ̀wọ̀n táwọn lọ rẹ̀ wọn ò ní dé gbowó tẹ́gbọ̀n bá dé tó bá ta sí mi tẹ́gbọ̀n bá dé tó bá kí mi máa bójú wọn jẹ́. àwa lè torí wípé wọ́n gbé owó lọ ní ọwọ́ ẹ̀ ká sọ pé kì í ṣọmọ ìyàwó mọ́. ẹ ara mi bu aṣọ tó bá ti dé ẹ sọ fún wọn kọ́ má kí mi o tó bá kí mi máa bá wọn fa wàhálà o. kò yẹ kó ṣe báyìí. wọ́n gbàdúrà owó yẹn lọ́wọ́ tọ́ba kí mi tọ́ba kí mi ẹ̀rí nǹkan tí máa ṣe. ọ̀mí kò yẹ kó ṣe báyìí o kò yẹ kó ṣe báyìí kò síbi tá a fẹ́ tì sí o kò síbi tá a fẹ́ tì sí mò ń sọ fún ẹ o. mo ti tẹ o mo ti dé o ibi tó rán mi lọ mo ti dé o chief bọ́tà o ìwọ ni wọ́n bá o chief bọ́tà chief sọ chief ni mo fẹ́ bá sọ̀rọ̀ wọ́n sọ lọ́rọ̀ lọ́rọ̀ pẹ̀lú ẹ̀mẹ̀rẹ̀ chief ni mo fẹ́ bá lọ́rọ̀ mo ń pariwo níbo. I don't want to hear your voice. Go and call your boss for me. Please. Let me see you. Oh, understand gini. understand? Chief. I lè tèmi sí inú gidi lọ́hùn kẹ́tù àgbà owó lọ́ọ̀ Ah, o lady, ní lady, you are ìlú ṣùgbọ́n kí ni ò bá ṣẹlẹ̀ pẹ̀lú ìyá tí mo kọ sí yẹn tẹ́ ẹ wá lè wá bá mi nù lè kájọ sọ débi pé ẹ wá ń pariwo gbogbo aládùúgbò ń gbọ́ wa it's not it's not it's not good. kò sí nǹkan kan tá a máa sọ gbogbo ẹ máa tún síta ni gbogbo ohun tá a bò gbogbo ẹ làwọn èèyàn máa rí. ṣé my friend. I will, I will blow you if, if cash not taken abẹ́sán látúnjì lè bẹ̀rẹ̀. abẹ́ẹ̀ tó ń látúnjì mi tó ń látúnjì mi ṣé nǹkan tẹ́ ṣe fẹ́ lè ṣe fọ́mọ yín ṣé lè ṣe fọ́mọ yín ìwọ ni ọmọ tí mo lọ bá ṣẹ̀wọ̀n ìwọ ni ọmọ tí mo lọ represent lẹ́wọ̀n o tún wá ní kí wọ́n á gbọ́ lọ́ọ́ mi sàkóso abẹ́ ẹ̀ jẹ́ kí dín pẹ̀lú ayà tàbí máa wájú wájú ẹ̀ kólẹ̀. if you touch me i will burn you i burn you alive if you try to ash ẹ ṣe nǹkan tó dùn mí o. Ah. ẹ fún mi lówó ìgbà ẹ gbowó fún mi láti lọ bá ọmọ yìí ṣe. ẹ gbowó lọ wá jáde ẹ jẹ ká gbọrọ ẹ gbowó mi. get up i'm not talking to you. yàrá tí wàá kú i'm talking to you. how are you jọ ẹ eh, eh, look here. Eh. ẹ wo ẹ̀yin náà lè bá a dá sí nǹkan tó ṣẹlẹ̀ yìí kéèyàn gbé owó fún mi kó tún wá rún àwọn èèyàn kó lọ gbà lọ́wọ́ mi lójú ọ̀nà tó dà bẹ́ẹ̀ tó dà bẹ́ẹ̀ mo lọ bọ́ ohun ẹ̀ṣẹ̀ wọn ọmọ ẹ̀. ẹ ẹ mi sọ látúnjí kí ni gbogbo eléyìí náà. Ah, kí ni gbogbo jáde jáde yìí náà eh. àwọn ará àdúgbò ń gbọ́ lísìn sí nǹkan tó ń gbọ́ ará àdúgbò ti gbọ́ ẹ sọtú sọtú sọtú gbogbo gbogbo south Nigeria ni wọ́n fi gbọ́ ó dìgbà ẹ̀ẹ́rì inú pépà láàárọ̀ la ẹ̀ẹ́rì inú pépà láàárọ̀ la ṣe ẹ̀ẹ́n lórúkọ tá a fẹ́ protect I don't have any name to protect again you have your own name to protect you see it eh? ẹ̀rọ yàn láti wá gbọ́ lọ́ọ̀mì eh? ẹ̀yin ò lè burúkú yìí. ẹni sùúrù ó dà kí mo gbọ́rọ̀ owó. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó gbowó fún mi ó gbó mo lọ bọ́ ẹ̀ṣẹ̀ wọn ó gbowó ah, fún mi. Ah, ah, stop that stop waiting stop that there is no hidden no any hidden at all again. dadi ẹni sùúrù ẹni sùúrù ọkùn ẹwẹ ẹni sùúrù ẹ wí bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀. ẹ wá ṣé mo mọ̀ yín ni kílẹ̀ mi pé mo wí bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ kílẹ̀ sọ náà. ṣé ẹ sọ ni nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àgbo náà chief lọ́la. ọ̀la ah, ọ̀la ti yá jù. bí ẹni tí ẹni tí mo kọ́ la ló máa jẹ́ náà ó ah, mọ̀ pé èmi ò lè lọ ṣiṣẹ́ rẹ̀ ìwọ náà lè lọ ṣe wọ́n mú ẹ ṣe understand owó mọ́mọ́ tó wáyé báwọn guys mi sọ̀rọ̀ máa bá gbowó síta náà ó ṣe é. ẹ eh, má bínú jọ táìmù ló fẹ́ sanwó yẹn lọ́la time o lè gbọ́ fẹ́ gbowó. wá tí bá ti mọ time òun ni bá kọ́kọ́ sọ fún mi ò mọ time bọ̀wọ̀ kọ̀kọ́ ni mo fẹ́ kó mọ̀ ní pé èmi àti chief àjọ máa wà láti àárọ̀ títí dalẹ̀ so tẹ́gbẹ́ bá yẹn dé gbàgbà báyìí èmi á máa gbẹ àbí kí n text ẹ any one of the two ni máa ṣe fún ẹ náà jẹ́ ká gbowó ìsìta kí wọ́n sá. Ah, ah, ah. ọlá mi. Eh, eh, eh, gbogbo yìí ọlá ọlá mi bọ̀bọ̀ ìjà ara ìjà ara ẹ̀ tí màá ti lówó lọ́la yẹn ó ṣú ọmọ lè má lówó mọ́ láyé o. o lè má ní mọ́ láyé láyé bọ́tẹ́ èmi ṣe wà èmi fẹ́ lówó èmi ní kọ́tẹ́ mi fẹ́ fowó ṣe tó bá ní kọ́tẹ́ fẹ́ fowó ṣe. orí mi ti ń jí mo ti ń <laughs> kakú <laughs> bí mo ṣe ń ro mo ti ń ro gbogbo ẹ mo ti ń kakú gbàgbé ṣe bọ́ọ̀lù àná hmm. gbàgbé máa rí ìwọ kan ṣe ẹ̀bẹ̀ fún mi tó bá ṣe ń dé hmm. pè mí tó bá yẹ fẹ́ kúrò pè mí ṣètàkùn tó yín sọ̀rọ̀ ń dà pé èmi nìkan lèmi ní ìdí owó torí òun tó ń gègé sẹ́yìn ni. ní gègé sẹ́yìn iwájú mo ń gègé lọ sórí pé mo ti lọ score ni àwọn ọba kankan ni gbàgbé tó bá ti dọ́là wọ́kọ̀ pè mí tó bá yẹ dé tó bá lè fẹ́ kúrò pè mí tó kù kékeré ni ọ̀gbẹ́ni jà lọ ṣe fàájì. Eh. Ah, business yìí lè mi ṣe pẹ̀lú owó tó pọ̀ owó tó ti ń ba owó tó tó tó. dákẹ́ ń bẹ̀ dàrí owó tẹ owó owó lọ́pọ̀lọpọ̀ kan ni. wo ojú làkà yìí wo àwọn tó jókòó síbẹ̀ ṣé o mọ̀ pé wọ́n lè wọ́n lè fọṣẹ fún wa ni. mi mi ìṣàkíyèsí. ẹ ẹ torí kíni bí ti báwo. ẹ ṣe rìn ni wọ́n ní kàdíjà wọ́n bẹ̀rẹ̀ pẹ́ torí kíni. ẹ wá ẹ wá síbà àánú wá síbà ní báwo lè máa yẹ kíkà dídí. ó ní kúrẹ́ fún ọdún sọ yẹn o ó ní fún. bàtà àgbà bàtà àgbà kọ́ sí. àbúrò àbúrò kúkú yálà já ẹ. torí má ṣe rí. eléyìí ò tí rí ibinu òde rí. mo mo máa gbọ́rọ̀ dáadáa. àní òfin lẹ̀ ṣé wò ó rí pé kúrò lórí ẹ̀ ni kúrò yẹ kó yẹ wà kó sọ àlọ́ mo filẹ̀. mo ń gbọ́ bàbá sọ̀rọ̀ èmi ni mo sọ̀rọ̀ rẹ̀. ṣe rí ní tí mò ń sọ pa ẹ̀ owó ńlá ni owó tó gbọ̀gbọ̀ twenty million naira nǹkan tí mò ń sọ pa ẹ̀ yẹn yes. ọ̀la lọ́la òde ni iṣẹ́ tí mo rẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀ yìí ṣó ti yẹn ó fẹ́ lọ gba owó yẹn níbì kan twenty million naira yẹn gbígbẹ́ ṣe ń wò ó ṣe é ṣe kó jẹ́ pé tó bá gbowó yẹn tán báǹkì ló máa fẹ́ gbé lọ gbogbo bí tó bá tẹ̀wó tó fẹ́ gbé lọ ẹ̀yẹn kò bẹ́ẹ̀ mi gbowó yẹn lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé mi ò lè ṣiṣẹ́ yẹn fúnra mi o yóò ti yẹn kì í ṣe pé mi lè ṣe bọ́ ẹni yẹn mojú mi ó dẹ̀ mojú stone ni mo ṣe wò pé kí n bẹ́yìn sọ̀rọ̀ kẹ́ bá mi ṣe. ẹ ẹ ní sùúrù náà ní sùúrù jọ security wo ló fẹ́ tẹ̀lé máa yẹn gbogbo ṣé sars ni àbáwọn sójà. èdè àdá ń sọ̀rọ̀ pé yìí sars bá wo kó mọyán kọ́kàn. màmá kí sars tẹ̀lé kí mm, sójà gọ́gọ́gọ́gọ́ kó tẹ̀lé máa ebi kú máa máa pa ogún ọ̀dà nù ni eh, ọlọ́run gbọ́ àwọn yẹn kẹ ọ wo. àní kò tẹ sọ̀rọ̀ sars gbogbo ìwà yẹn tẹ bá mú fọtí kan fún ó gbowó lọ́wọ́ ẹ̀. tí a bá ti wá ṣe ètò bísẹ̀sì tán e, e, e, èló gọ́gọ́gọ́gọ́gọ́ gọ́gọ́ lówó títí títà wa. ẹ eh, ó yẹ kẹ́ ti mọ ẹ mọ̀ kí mi ò kì í fẹ́ kó oògùn olóògùn mọ́ tèmi ní tó bá ti jẹ́ tèmi máa yọ títọ̀dọ̀ yín náà máa fún yín ní seventy thirty ní. ó ní kú rè. kí ló rí. ó ó ó ní kú rè fún nǹkan tó sọ ẹ̀. ṣé nígbà tí yàrá ìyá ẹ jókòó sórí bíbá ẹ ó máa lọ fẹ ìrọkú wá fún ẹ ó máa gbówó dé tó bá tiẹ̀ bẹ̀rù ọjọ́ orí ẹ tó rò tèmi wájàrò ti ewó orí aláya ẹ lójókòó yìí ẹ alágbówó yẹn ni wọ́n wọ́n lọ fẹ́ kó táàtì fún wúwú ìyá yìí ó dájú o ó dájú o èèyàn burúkú ni ẹ o. iṣẹ́ iṣẹ́ kí ni mo ṣe iṣẹ́ tá a ṣe jẹ́ bí bọ́ọ̀lù ìfẹ́ wa bá mi bíbà. nígbà tí mo fi ṣe òdìlẹ̀ ṣe lè ṣe máa ń mú sẹ́fún kémi mú ta èmi ti mú ọmọ bówó ṣe jẹ́ tí màá jẹ pé bí tó bá yẹ pé mo ní nǹkan tó mo rẹ́ nìkan tó lè ṣe kankan fún mi tó dùn mí àbí change tèmi ní gbowó yẹn fúnra rẹ. lọ ṣe fúnra ẹ̀ ń gbà yẹn. ó mọ ó tó ṣẹlẹ̀ gbé gbé gbé òórùn ẹ̀kú gbà kó kó máa kó ṣe ẹ̀rọ bí ìdè ṣe mọ́. ẹgbẹ́ mi ò ṣiṣan kí lè wá fẹ́ ẹ ti mọ̀ pé kò sí pé mi lè bá yín jà náà kí lè fẹ́ sixty forty. ta ni sixty and forty. àwa ah, ni sixty wo ni. a má ṣe bẹ́ẹ̀ rárá má jẹ́ wo ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká ṣe ní fifty fifty. ìyá nǹkan tẹ bá ti sọ ni mo gbọ́ ẹ mọ̀ pé ẹ̀yin ni fáàmì ó ti ṣe ẹ̀yin sí ó ó tẹ́yìn lọ́rùn. kò sí wèrè dọ́gbadọ́gba ni. ẹ ẹ ṣùọ́. àwọn òbí ń parọ́ bọ́yì sọ nìyẹn fifty fifty ti dà bọ́yì tí a ti kọ́kọ́ gbowó dé ìwọ ló road love sí Mr. Olatunji pé kó gbowó lọ́wọ́ ẹ̀ yíu. èṣù ni èṣù ni ah. èṣù ni. èèyàn máa ní o. ìwọ. ó ẹgbẹ́ ẹgbẹ́ òní òṣèlú ládùúrú gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ ládùúrú gbogbo pé ò fọwọ́ bí èèwọ̀n ẹ kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ̀ stone so ìwọ ló padà lọ lẹ́yìn láti lọ gbowó lọ́wọ́ Mr. Olatunji. tẹ́gẹ̀ mi kọ́ èṣù ló lọ èmi kọ́. èṣù yẹn dẹ̀ máa lù ẹ́ pa stone èṣù yẹn ló máa sì ẹ́ díẹ̀ wọ̀n màá make sure yìí pé o ṣẹ̀wọ̀n twenty million bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ ti géètì yẹn ti géètì yẹn fún mi. Ah! ìwọ ni kò lọ gbowó lọ́wọ́ aláàánú mi. Ah! jọ̀ọ́ Mr. Olatunji yes sir ẹ ṣe gidigidi gan ni. Ọlọ́run àbálò lọ pẹ́ sà. mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni o nítorí pé ẹ jẹ́ kójú tì mí mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ ìran mi ò ṣẹ̀wọ̀n. Eh, àbùkù tó fẹ́ fi kàn mí tó fẹ́ kó bá mi eh, Ọlọ́run ò gbà fún wọn. Mo dẹ̀ dúpẹ́ Ọlọ́run wá fi ojú aṣebi wọn ó jẹ́ ká rí òkodoro ọ̀rọ̀. Ẹ wò ó, eh, mi ò tí bá ní kí máa dúpẹ́ lọ́wọ́ yín, títí dọ̀la mi ò lè dùn tán. Ẹ ṣé gidi gan, nítorí pé inú mi dùn fún oore ṣe fún mi ẹ kú àgbálẹ̀. Mr. Olatunji yes sir ṣe rí òpin ọ̀sẹ̀ tó yẹ kọ́mọ mi lọ ṣẹ̀wọ̀n òun lẹ gbà wá sílẹ̀ èmi náà wá fẹ́ yà yín lẹ́nu lópin ọ̀sẹ̀ tá a mú yín nítorí pé owó tẹ lọ tìtorí ẹ̀ṣẹ̀ wọn wọ́n gbà lọ́wọ́ yín gbogbo ẹ̀ ni mo gbọ́ èmi náà wá fẹ́ compensate yín lópin ọ̀sẹ̀ yìí. Mo ti ṣètò ilé kan sílẹ̀ fún yín. Mo dẹ̀ fi, eh, mọ́tò ayọ́kẹ́lẹ́ kékeré kan mo fi tì í pẹ̀lú five million naira kí ẹ bá fi wá nǹkan ṣe. Eh, irọ́, ẹ mọ iye ara yín ni. Nítorí ẹ mọ nǹkan tẹ ṣe fún mi bó ṣe ní wéètì sí. Ọpẹ́lọpẹ́ yín, ọpẹ́lọpẹ́ Ọlọ́run títí tí máa fi jọ́lọ́hún pè máa máa dúpẹ́ lọ́wọ́ yín ni ṣé ẹ mọ̀ pé ẹ kó mi yọ nínú ìtújú ayérayé ni ẹ ẹ anything tí n bá ṣe fún yín ẹ nǹkan kékeré ni èmi kà sí bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan sa. ẹ̀yin lẹ ṣe. o dúpẹ́ dúpẹ́. ọlọ́run ló lọ pẹ́. because tí ì bá ṣe pé ọlọ́ọ̀lúwa náà ṣebí èèyàn ló lọ ló padà báyìí àìmọye àwọn èèyàn tó wà lọ́hùn tí ò padà síbi ọlọ́ọ̀lúwa ni mo dúpẹ́ dúpẹ́ sà ẹ ṣe gan sà mo dúpẹ́ gan sà. Ah, ṣẹ́ni sà tí dáàdì mi tí wọ́n bá ṣe ikán tó sọ pé àwọn fẹ́ ṣe fún yín tí wọ́n bá ṣe jù bẹ́ẹ̀ lọ ò tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ ò ti yẹn sísà ṣẹ́ni tí kì bá ṣẹ́yìn ni mi ì ní rí fọlá pé tẹ bá mú àtìgbà tí mo ti wá fọlá pé ikán tí mo ti ẹ̀rù tẹ́lẹ̀ ni wípé bóyá ó tẹ̀ ti travel out ṣẹ́ni ikán tẹ̀ ṣe fún mi yìí ẹ wo mo mọ̀ pé from my own side sir màá gbìyànjú láti fún yín ní àwọn owó kan. ta ló dá gbogbo eléyìí lẹ̀ ẹ ṣe bí ìwọ náà ni o sì rántí Fọlápè ẹ o sì rántí Fọlápè o ò máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́ gbogbo wàhálà ọmọ nǹkan tó dùn mí rí kó tó di pé mo rí ẹgbàá yọ ẹ o kàn kó mi sí yọyọ kó mi sí wàhálà mo á sáré lọ mo sáré bọ̀ mo sáré lọ sókè mo sáré bọ̀ o ò kí n fi ẹ̀mí mi sórí òróró you have problem you have problem ẹ o mú obìnrin obìnrin o bẹ̀rẹ̀ sí ní gba síbí gba sọ̀hún ìyẹn wá sọ pé oyún dé o wá ní kó lọ yọ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ Daniel ẹ̀ẹ̀mẹ́ta lọmọ yẹn yọyún fún ẹ ẹ débi pé wọ́n wá sọ pé bóyá lọmọ yẹn máa máa róyún ní mọ́ ẹ ṣé nǹkan téèyàn ò bá ní í ṣe ṣé dandan ni kò máa promise empty kò máa kò máa fún ní empty promises ni mo béèrè ni nǹkan téèyàn ò bá ní jẹ èèyàn ò kì í fi irun mú o tún wá mọ́mọ́ lọ́mọ míì o gbé yẹn sílé o gbé yẹn sílé o fún lóyún ò jẹ́ kí n gbọ́ nípẹ̀ débi pé yẹn wá kú sí wọ́n lọ ẹ mọ́rin idiot wọ́n á ṣe fọlápé fọlápé fọlápé ọlọ́run yọ ẹ́ ọlọ́run yọ ọlọ́run kàn fẹ́ gbẹ́ ó fẹ́ tú ẹ sílẹ̀ ni lórí pọ̀ fọlápé ojú bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn náà jẹ oníranù ẹ jọ̀ọ́ jàre ẹ mo rò bí ọ̀nà yín because mo fẹ́ lọ fún lọ́ọ̀ṣì nísìn bóyá tí bá ti ń lọ kájọ kájọ ìyá ẹ lè wọ. iṣẹ́ òkùnkùn ó yàtọ̀ ó yàtọ̀ iṣẹ́ òkùnkùn òkùnkùn ó yàtọ̀ ó yàtọ̀. a ò lè fi wé ìmọ̀lẹ̀ o. ó yàtọ̀ ó yàtọ̀. ẹ ń bẹ ní mo bẹ o. ẹ má ṣe iṣẹ́ òkùnkùn o. ẹ má ṣe iṣẹ́ òkùnkùn o. ìbáwọ̀. ṣá ìmọ̀lẹ̀ o ẹ̀dá ò máa gbọ́ bí ọlọ́run òun ló kú yé òun ló kú yé òun tó dé tíbi fi wà nínú ìrẹ̀ òun ló kú yé àmọ́ òun tó fọ́ ni lọ́ọ́ fi hàn kò yẹ kó pa ni lórí bí ata.